يخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله الحمد لله الحمد لله الذي انفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأجلله وأعظمه وأكبره وأمجده وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخوف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀pẹ́ ni fún ọ̀bẹ̀rẹ́dà tó ṣe wá ní mùsùlùmí. alhamdulillah. a ń tọrọ àlékún ìkírà ti gẹ̀rẹ̀ fán nábi sallallahu alaihi wasallam ẹni ọba dẹ́dà rán lọ́pùlà máa jẹ́kẹ̀ fún gbogbo ayé ìkẹ́ ló kó níra àwọn òbí wa tó fi wọ́n sí sábàbí ibi wáyé wa tí wọ́n ti kọjá sọ́dọ̀ rẹ̀ tí wọ́n sì tàn Islam bá ní gbàgbọ́ wọn o bá ní ṣe fún ìsinmi fún wọn sí àlìjẹ̀mẹ́ ní gbogbo wọn àwọn tó sẹ́kù nínú àwọn òbí wa tá a jọ ń gbọ́ra wa báyìí má jẹ́ àjọ tán sórí ìbínú rẹ̀ o lẹ́yìn náà àwọn afá wa tí wọ́n kọ́ ń kéwú tí wọ́n ti bọ́ sálẹ̀ kìíyàmá ọ̀bọ̀dẹ́dà bá ní kẹwọn àwọn tó sẹ́kù méjì kọrọ wọn dárò tó bá wá kí àmì bí tàn jọ gbẹ̀lẹ̀ kìíyàmá tó kí àwọn sọ́bà tó kí àwọn rí àmì agbàlódòdó wípé ó tàn kí àwọn kan pẹ̀lú ànìyàbí nínú àtọ́ kẹ̀ pẹ̀lú ànìyàbí jẹ́ wà lẹ́wọ̀ bàbá ti yàwó ọmọyìnwọ́n lè kún lẹ́wọ̀ àwọn àfá àwọn àti ọmọyìnwọ́n lè kún lẹ́wọ̀ àwọn ayáwa àwọn ọmọ wa kẹwọn pẹ̀lú ànìyàbí o àwọn ọ̀rẹ́ wa àwọn àná wa kẹwọn pẹ̀lú ànìyàbí o sallallahu alaihi wasallam mo tún fi àsìkò yìí mo kí bàbá wa ìmáàmù ẹ̀yìn ọgbà yìí nítorí pé ma sọ̀rọ̀ wọn tí wọ́n bá ti lọ torí sẹ́rìn bàbá ó dìdì láàrin wá bí bí i nílẹ̀ ìtààlà wọ́n ti sọpọ̀ aláàrùn fún àní fọ́gbàmù ní ìfẹ́ mọ́ ṣùgbọ́n tí láàmà sọ wípé ìgbà tó bá dẹ́dọ̀ ọba gbẹ̀yìn lálejò níjọba alìkíyàmà alìjẹ́nà fèrèdáwò ìní ọgbà ìlàlejò sí àti gbogbo dúkà àjọ ń wura wáyé yọjọ yọ dàpọ̀ mo wá fi ṣe ọba ìmọ̀mù kí gbogbo wa pátá ọba dẹ́dọ̀ ọba mi kí wa yóò mo ní wọ́n fún mi ní tọ́píkì òwò fún mi ní tọ́píkì òun ní kí n sáàsọ̀ ẹ̀kì tí ó ní bá ṣe pẹ̀lú kí sáà ó sì ń jẹ́ láàmùrì lẹ́yà fa ayyu shay'in ra'aytu khayran fabihi wa ni'ma ọlọ́run sí alhamdulillah kò sí nǹkan tí a fẹ́ máa bára wa sọ̀rọ̀ lórí ẹ̀ láàrin ju ìntọ́lọ̀ ń fi kó wa sí bíbá yìí lọ òun náà ni ni'matul islam tí wọ́n bá ní ọba dẹ́gbà ṣe ìdẹ̀ra fún ìyàlàyé ìdẹ̀ra wo ló tóbi jù ó ní kéèyàn jẹ́ mùsùlùmí tí èyí ṣe pé èèyàn sanwó fún tẹ́lẹ̀ ọba ní máa ń sàgbéyàn bẹ́ẹ̀ ní máa ń rò lóyàn ṣùgbọ́n àní mọ̀túnmọ̀ ní mọ̀túnlẹ̀ islam àti ta bára wọn tí wọ́n lé islam tí wọ́n bá àtọ́ bọmọlọ àwọn èèyàn láfẹ́ máa wá mọ́rọ̀ wá àtàwọn tó jẹ́ pé wọ́n ṣe wàhálà bí ẹ̀bá ìlókù tí ìbá ìbọ́mọ̀ wọn náà lọ ṣùgbọ́n bá dẹ́dà ẹni tó bá ro àánú yóò jọ jẹ́ mùsùlùmí ẹni tó bá dákú kẹrẹ yóò jọ jẹ́ mùsùlùmí àkọ́kọ́ ayé ta wà méjì bí bá se ń lo òkè ní ọmọ lọlẹ̀ o ṣùgbọ́n Nábì wa sallallahu alaihi wa sallama ó jẹ́ ká wípé ẹni tí mọ̀ من حديث أنس بن مالك رضي الله تعالى عنه أرضاه أجرني ثلاث ما كان كما تكفي من كنا فيه وجد حلاوة الإيمان أنت ما تأتي بيك بسرارك يوم ري أدو إبابو والله إبابو أني أدو سبين ككو نري أدو أتبجى مسلمي أدو صبادنا من كان الله ورسوله أحب إليه مما سواهما gbogbo ẹni tó máa jẹ́ pé ọba dẹ́dà ló gbé wájú wáyé in tó lọ ń bá ti sọ tí ànàbí bá ní sàlàyé rẹ̀ pé tó lọ ń bá lè lóòtọ́ sọ fi rẹ̀ o ilé mọ̀ bá tí ọmọ ṣe ẹni àkọ́kọ́ nù tí ó máa rí àdùn gbàgbọ́ ọlọ sí American embassy yóò lọ bá bísà òun jókòó níwájú èbò ó ń dó wájú rẹ̀ ọ́fẹ́sì interview ní tí ọmọ ní oṣù méjì mẹ́ta mẹ́rin ẹran tí ó jẹ lọ́jà oníẹ́tẹ̀ẹ̀sẹ̀ ń lóòdù sínú ọkọ̀ ní mẹ́dúgbò bẹ́ẹ̀ sì ní láyé ibi oúnjẹ èèyàn bá wà lọ́wọ́ mú èèyàn lọ ọlọ́mọdé oúnjẹ ọwọ́ wọlé wọn o ibi oúnjẹ tí ó bá tó jọ wá nàìjíríà lélẹ̀ tí bá ń bẹ̀rẹ̀ sùn sí yà ẹ̀dá mo mọ̀ fẹ́ fún ní fisa ní bá ń bínú kì pé wọ́n sì fẹ́ bàtò ń jẹ́ ládùúgbò àwọn àwọn àjẹ́ ìmọ̀pọ̀ mùsùlùmí lọ ń jẹ́ tàbí nǹkan lọ́fẹ́ gbà mí kan kọgbọ́n ìnà àrẹ̀lẹ̀ ọ̀rọ̀ jẹun ìtòlùrẹ̀ lọ́ọ̀ sí yẹn ọkẹ́ nìkan balẹ̀ ọkẹ́ nìkan balẹ̀ àyàkúnà wọ́n wọ̀ rọ̀súlù àhábà ilé ìní máa ti wà àwọn máa gbogbo ẹni tó máa ti sọ fún tọ́ba dẹ́dà fẹ́rẹ̀ tí bá ti máa ń ṣe ìrọ̀lẹ̀ ọ̀kan náà mẹ́ya ó wà ládùúgbò kan bí àtijọ́ máa ń gbé awara mọ́sùkì wa máa ń sọ nínú kí wọ́n gbọ́n jọ ń sáwọ̀dà ẹni àkọ́kọ́ bá wá bá olùfẹ́ ìyàwó lọ́wọ́ ẹ̀ olùlọ́ ẹni kejì ló bá gbogbo wa tara wọn jọ wọ́n wá pè mọ́sùkì ìjọba ìgbé wọ́n sọ wọ́n pè olùlọ́ sọ fún mi tó wá bọ̀ níbẹ̀ lágbára bọ̀ wọ́n ṣe dáadáa sáwọn èèyàn ó bọ̀ olùlọ́ wọ́n ní kú lè di mọ̀kún lọ́lọ́ wọ́n ní torí pé gbogbo wa láti sọ ọ̀sẹ̀ tó yáwó lọ́wọ́ rẹ̀ nínú wa tó ti bẹ̀rẹ̀ owó kọ̀wọ́ yẹn náà ó ní mo gbọ́nà ọba rẹ̀ dúró lè lò lọ nítorí pé ń bá ti ní ọlọ́run yóò mọ̀ rí àdùn gbàgbọ́ wà mọ́ ìgbàgbọ́ ní àdùn sí àlàtà àti wóyì láàrínlá kí n kàmú nkẹ yọkan lápẹẹrẹ tí wọ́n tí yàn bá lálàpọ̀ òkú àbẹ̀ lálàpọ̀ èèyàn kú sí yàn tó bá jẹ́ mẹ́sàn tó bá jẹ́ mẹ́wàá mẹ́sàn bẹ́ẹ̀ ni máa jó rẹ̀ ń tó kọjú bẹ̀ òrẹ́ ni nítorí pé ikú ìntìkọ́ọ̀lù ni kéde títán ẹ bá púpọ̀ tán ó kú láti dìkà síbi kejì ìgbà míì tí yàn bá ń lé àjò tọ̀pọ̀ èèyàn kú in tí àláyẹn ń sọ ni pé ó sípò padà kìí ṣe kó kúkú rátá ọ̀kan náà bá wa ní bá dẹ̀rọ mo kàṣùn jọ́nà lọ́sà bí ọ ló sì tò bí ọdún mẹ́ẹ̀ẹ́ta sí sí sí tò bá wọn mo bá lálà mo bá ní wọn kú kí ni wọn tó bá mi lẹ́nu mo bá lọ sọ́nà ilé wọn bí mo ṣe lọ mo bá ra àwọn méjì kan mẹ́rin

ó ní wọ́n ní olè kó síbẹ̀ kò bá ìbọ̀kàtà jẹ́ mọ̀ wá múra mọ̀ wọ́sọ̀ fún ní pé irú ẹni táwọn ní ilé máa sọ̀rọ̀ tí wọ́n létí tí ọlọ́ ní fúnmọ́ ní ọba lọ́ba àwọn ní ọ́fíìsì wọn wọ́n á bí mo ní mọ̀ lálàbá ìbá ìsẹ́ lè gbọ́n bá wọn wọ́n sì bọ̀ ìbọ̀kàn balẹ̀ dáadáa ni wọ́n ní kílódé mo ní ìfún àwọn ìfẹ́fẹ́ ń ṣe o ṣùgbọ́n dáadáa ó tún wọnú ọ̀sẹ̀ ní ju kìí tẹ́ ti ṣe é bọ̀ lọ wọ́n ní wà lọ́ọ̀ òótọ́ ni àárọ̀ yìí nínú àwọn pé ìyàwó àwọn pé táwọn bá ti klọ́ọ̀kì wọn sọ èjì yẹn fún mi jọ́nà tí wọ́n ti klọ́ọ̀kì èjì báyìí àwọn ò sí wàhálà yìí kankan mọ́ gbogbo tó mọ̀jẹ̀ fáwọn àwọn kan yọ táwọn mọ̀jẹ̀ táwọn máa mú àwọn wà wọn fi kú sàánú àwọn tí wọ́n ta mọ́tẹ̀rẹ̀ náà àwọn kan sàánú wọ́n ní òótọ́ ní bẹ́ẹ̀ sọ àárọ̀ ìlàwọ́n sọ nǹkan mọ́ wá fẹ́ bí ní nǹkan kan ayé torí kò wù kọ́ ẹ̀kẹ́ ẹ̀bí mi ẹ̀bí mi wọ́n ní kí lójú oorun yẹn wọ́n sọ fún ẹ wípé omi ti tẹ́lẹ̀ yẹn jà ẹ̀jú tó sì sí wà fẹ́ ọkọ̀ wọn ọlọ́rẹ̀ ní o mo ló ní ìtumà mo ní ìtumà ẹ̀ní wípé in tó pọ̀ lórí ọlọ́run ọba tí ó máa ti fún mi láti sin lọ àwọn èèyàn ọmọ owó bá ti súnmọ́ra wọ́n wà ṣe bí ọ̀dọ̀ ilẹ̀ ọlọ́run ọba ń gbé gbà ẹ̀ ṣe ní nípìnlẹ̀ ọlọ́run ṣe débi pé ọfẹ́ ìmú ẹ̀tẹ̀ lọ wọ́n lọ́ọ̀rẹ̀ lójú ìbẹ̀rù tọ̀fẹ́mọ̀ wà lẹ́nu wọn tó bá tọ́ ọjọ́ sẹ́ni tó jẹ́ wípé láyé àtàmọ́sáró bíbí Islam díẹ̀ nǹkan kékeré báyìí lẹ́nu mi ó tí ó fi lọ. mọ̀nkánù wọn wọ̀rọ̀ sólù àhábà ilé ìlú máa ti wá ọmọ yẹ jìdù halawata iman anábì lọ sọ. halawata iman òun ni kí èèyàn kọmọ nítorí pọlọba àdẹ́dà ẹwọ bá bí nǹkan bá dún ó dún fún rẹ̀ bí nǹkan bá ké ó ké fún rẹ̀ jẹ̀mọ́ra èèyàn ń sọ sọ pé tẹ̀símọ́nì lọ́rọ̀rùn sí àwọn sọ àìbá mi kí jí sọ́rọ̀ ní ààrùn jírí sọ́rọ̀ ẹwọ ìwọ kan bọ́ ní o mọ́ fẹ́ fi sàpẹrẹ ní ibi tọ́jú àkọ́kọ́ ẹwọ ẹwọ ìwọ kan wà ló sójú láàárọ̀ nídàjì bí ọkùnrin sí ń bọ̀ nìyẹn bó sùn kan sí ń bọ̀ ní ọkọ̀ páàkì ni ó ní sí yàtọ̀ sílẹ̀ náà ẹni olúwádẹ́ ìsọ fún mi pé wọ́n ti náà pẹ̀lú mọ́wọ̀pọ̀ yẹn mo kò sọ pé ní lọ́wọ́ ẹgbẹ́ ní kí ìsọ́ọ̀sì ní òṣè gbé mi lọ mọ́ nìyẹn o ẹni tó wù yìí tó wọ́n mọ̀tẹ̀lẹ́ sí ìkẹ́kọ̀ọ́ ọjọ́ payé pọ̀ ẹ̀yẹ̀ lókè lórí fáàmì ẹ̀lú ní ó fòdìdí ilé lẹ́rọ lóhùn bẹ́ẹ̀ odidi ilé ẹ̀yẹ tọ́lọ́ ń dá tó nǹkan pẹ̀lú ìyìn tí ò nítumọ̀ ìní ń da ìdáyẹ̀ lómi ọ̀hún iṣẹ́ ti tẹ́lò mẹ́rin ah, ìyá arúgbó ah, ọgbóhùn ìfẹ́dá aláwọ̀tí ìmán èyò ní ní àti fọ́jẹ́ pé ọlọ́wọ̀ bá tàbí ló mú ẹ̀ṣù ẹnìkan wọ́n lọ ní olóògùn wọ́n dára yìí pé kí lọ́n fẹ́ gan wọ́n ní ayé òun ti ẹ̀dá ní kò sí nǹkan kẹfà òun ti ga dáadáa bàbá ẹni kọ́mọ wọ̀nyí fowó sí ibi bẹ́ẹ̀ kọ́ gbóhùn ìyẹn sọ̀rọ̀ wọ́n sọ ogun tí ń fẹ́ sínú owó wọn fẹ́ bàbá bàbá yẹ ẹ̀rọ tí wọ́n jọ ń yẹ̀ fúnra wọn iṣẹ́ kan la máa ń ṣe ṣe wà lẹ́nu gbẹ̀rẹ̀ ni a ṣe sí orí ọkà bu ẹ̀kọ́ ni ní kí ó lé bàbá ní kí ó tó fi bu ẹ̀kọ́ ọba ti fìlà ó ní ọ̀sá ìgbà ká tó gbẹ̀rẹ̀ gbogbo orí ti kún ló ṣe lókè ni ó sì fi orí tó sọ bàbá wò pé à ń tọrọ rẹ wá jẹ mẹgbẹrẹ ni àwọn oníkó bàjẹ kò sáàyè mọ lórí ẹyọ kan tí ó kò méjì ẹ wá worú fòrò tí ó máa bá yàn káàkiri kó tó di pé ó fi bẹ́rẹ́ fúlù gbogbo orí àlàmọ́dé náà ni ò tó bí yáyì ìsìláàmù yìí ìgbà tí wọ́n máa dùn wípé ha àwa pẹ̀lú ìsìláàmù o náà nígbà tó bá òní ọba tí ń wúyànjú wà á ń yẹ̀ ṣígbà lọ́rọ̀ láyò ṣígbòrò ilẹ̀ àdìlá bákan náà gbogbo ẹgbẹ́yàn nífẹ̀ẹ́ nínú ìsàlẹ̀ ọkẹ̀yàn téèyàn wọn bá lò síta kò torí nǹkan méjì nífẹ̀ẹ́ rẹ̀ àti torí ọba àdẹ́dà àbárawá ṣe nítorí pé afẹ́ dànù àbárawá ṣe nítorí wípé afẹ́ jẹ gàba lọ́rọ̀ òdì gbogbo mùsùlùmí tájọ sí ń pa wá pọ̀ tí wọ́n jẹ́ fi tọ́lọ́wọ́ bá tàbí sallallahu alaihi wasallam ilé ìní ọmọ bí adùn ìgbàgbọ́ fún wa bákan náà wà áyẹ kọ̀rọ̀ ha bákan náà ó sì gbọ́dọ̀ máa kóró lẹ́ni rẹ̀ ayẹ kọlọmọ bá gbé bọ kọlọmọ bá ṣe tọba àdédà ọfẹ gẹ́gẹ́ dámì rẹ ṣe kọ kí wọn sọ ọ nọ náà bí ó ṣe lẹ́nu rẹ àwọn bọ ìsìláàmù náà kò wá ṣe é dáṣe kò ṣe é dáṣe anábì wa sọ́dọ̀ bọ́ ọ̀rọ̀ sallam ọwọ́ sọ nǹkan mẹ́rin fún wa wà á jẹ́ àti sunan alhadith ìsáàdùn àbí wà kọ́ọ̀s radiyallahu ta'ala an àrùbọ̀ ó sọ lọ́ni àrùbárùn-ún tọ́lọ̀ ń bèè sí gẹ́mẹ́ni fún yàn ọlọ́run ti fún ní fọ́ọ̀mù oríire ọba dẹ́gà ti bá fíìlì ẹ̀ kọ́kà sí sùúrù kọmọ tẹ̀láti ọlọ́run tẹ̀láti ànábì kò fi bá sáàmù kọmọ bọ̀lá jẹ́nà wà á máa wù àdúgbò mẹ́rin kan náà màtú sọ mìíràn ṣàkọ́ wà sí lè yọ ń nǹkan àkọ́kọ́ almaratu asọ́lìhà kọ́lọ̀ ń fún yàn lóbìnrin rí ọlọ́njọ́ mọ́já lóbìnrin bú mọ́já wà náà jọkọ̀ ọbú fáwọn ìyàwó wa obìnrin rí anábì sallallahu alaihi wasallam ní àpẹẹrẹ orí rí tó ga ni ẹjọ́ máa ràn yàn lọ́wọ́ lórí ẹ̀sìn èèyàn nípa yìí ṣe níbi tí mọ̀ ń lọ mọ̀ fẹ́ sáré mọ̀ àkàbèlé ẹlẹ́ẹ̀kejì hmm? wà ní jáàrù sọ́ọ̀lẹ̀ kéèyàn wá ní nébọ̀ àti ìsìláàmù yìí àtàwọn tààjọ máa gbé àtàwọn náà ní tí wọ́n mú nínú ìsìláàmù wa àìmọ́lé ọmọ ẹlọ́ àwọn ìbàlìsá orin igbá orin àwo bàbá rẹ̀ òsìlè kéṣẹ́ jama àmúrí máa sọ àwọn nǹkan kan ẹmọ́ dìlú wàlá ìbò sí rí ni ṣùgbọ́n lóòrùn jẹ́yìn ọmọ èèyàn máa sọ nínú ilé pé mọ́nà ọmọkẹ́ ẹ̀dẹ̀ ẹ̀bá ń kákọ́ sí àmọ́ láìkì tí wọ́n ń ké lọ́nà rédíò bọ́fẹ́mọ́ òtítì láti ara yìí láti ara àti tí wọ́n yọ́ máa sọ fẹ́lú mi níbọ̀ rẹ̀ nígbà pé ilé yẹn dojú mi dojú kọ́ yọ́ wà máa sọ pé wọ́n bò ń kákọ́ sí ìsòkè kó lè máa wo tífì láti yàrá rẹ̀ sí yàrá wọn àwọn mùsíbàì àwọn èèyàn gbé ilé ládùúgbò láàrin ara wọn tó jẹ́ wípé gbogbo ẹjọ́ ọba wọ́ ìbẹ̀ yóò ti wẹ̀ before five nídàjí nítorí wípé bàtúùmù yẹn kò ga jù báyìí lọ kò sí náà lójúmọmọ àti kí wọ́n kúnlẹ̀ nǹkan lùkú wọ́n sì fún sí bẹ́ẹ̀ sì ni alìjáàrù ẹni tí èèyàn bàjọ pé in tó kó nípa nínú ìṣẹ̀lẹ̀ èèyàn kékeré kọ́ nítorí pé àwọn àgbàlagbà wọ́n ní ẹni abá sútì láàjá ń pálù hmm, táwà mọ́ tí ń so wọ́n rẹ̀ àti lọ́dọ̀ kan ẹnìkan tó sí ọ̀kan náà lè wà ní orí níbàdì táwọn wà lábá ń gbọ́ ìgbé kí aládé ìrọ̀rùn ní ọba mú ẹlẹ́dẹ̀ ìdé wọ́n sì mú wọlé tọ́wọ́wà wọ́n ti pa wọ́n ti ń wì wọ́n pẹ́ náà ti pariwo náà ti gbọ́ kídé ní ọba ẹlẹ́dẹ̀ ẹran ọ̀ràn wọ́n tó ń fọ́ sí mú wọ́n wá bẹ̀rẹ̀ àti gbogbo eré wọn àti gbogbo rẹ̀ ní ẹ̀yí gbogbo òkè gbogbo àdúgbò wa ní ẹ̀ńfẹ́ kò lè sàn ẹ̀ńfẹ́ alìjáàrù sọ́ọ́lì alìjáàrù àtọ́ọ̀lẹ̀ alábàgbére yóò ràn wá lọ lórí ọmọ wa yóò ràn lọ lórí àwọn aya wa ràn lórí ilé wa gẹ́gẹ́ nítorí wípé àwọn ọmọ wẹrẹ wọ́n wà ní àtẹ́jì kan in tí a ń bá rí ìlàwó bìbì àìmọ́yọmọ mi ṣe pé when I woke up ọmọ náà bàdélé òun ti wò pé gọ́dá ni ma ma mú à bó ṣe lọ ń lé láàárọ̀ yìí ó ti rí nǹkankan ni ọwá kù bí ọpọlọ ìṣọ̀kan wípé ilé ìkúdí ẹ̀ ilé ìkòkúdí ẹ̀ àìmáyọmá ni nébọ̀ bá yàn bá ti direct or indirect wal maskanul wasi' ànábì ní láàrò oríire nàbà 3 kọ́lọ̀wọ́ fúnyàn ní ibùgbé tọwà gbáyàn èyàn máa ní gbogbo tí ò nígbà ibi tí ń gbé nígbà tí lánàdù fara ní ó sì kú mẹ́ ẹnìkan sọ níjò ní ìfẹ́yà bí kò lọ lè ọ̀rẹ́ rẹ̀ ní níbo lóṣúró olóhun gbàjọ́ ni ìlú 100,000 okó lọ kò sí blọ́ọ̀kù kò sí lọ gígì ọwà lọ ràpọ̀ arúmiyọ̀ àwọn ọmọ rẹ̀ tí wọ́n bá yí kúrò lórí àpòtọ̀ tẹ́fọn wọ́n bọ̀ ló ewu kú ni kò sí ọgbọ́n ọ̀rá kan bẹ̀ tí wọ́n fi sínú àpò ṣúgà wáìtì báyìí o ah. ní àfisí ní àfisí wíńdò irú ilé eléyìí lórí fàfúnyàn nítorí wípé àìmọ́fẹ́ẹ̀lé ìlọ́sọ ẹ̀gbọ́n àtàbúrò dọ́kọ àti ìyàwó láàrin ara wọn táwọn òbí ó sì mọ̀ abúrúkú mẹ́mẹ́ kí sapú kékeré ẹlẹ́ẹ̀kẹrin wà ní markabu àsọ́ọ̀lẹ̀ kọ́lọ̀wọ́ tó jogún nǹkan àgbọ̀ntọ̀ lálàáfíà fún ẹ̀sìn lè ní ọkọ̀ lè ní nǹkan àgbọ̀ntọ̀ dáa ó tún lọ nǹkan tí ìdàkejì wọn padà wípé lára àwọn nǹkan tí wọ́n gbogbo báyà almaratu àtẹ́yí àkéyìn olóògbé sí ibú wà ń jáàrù tẹ́yí kéyìn ọmọ rẹ̀ èèyàn rẹ̀ bá gbé jẹmọ́ra akẹ́rí àwọn èèyàn tí wọ́n máa dágbé fáwọn pé àwọn lọ sí ìlú ìbò nígbàtí ọba ìdídi oṣù méjì ibi tó ti ń fi sẹ́rí tó bá fẹ́ lọ kí júmọ́ débi owó nàìjíríà 450,000 naira o ní ó fi wọkọ̀ débẹ̀ ah, ọlọ́lọ́sẹ̀ eléyìí owó mọ́wọ́ wà lórí rọ́sẹ̀mọ́ àti pé mùsáfíru ní nínà jímọ̀ jẹ́ ìṣẹ́ dandan fún mùsáfíru díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìyọ́mọ yòó nítorí pé iṣẹ́ àwọn nǹkan bẹ̀rẹ̀ ẹ̀sìn

wàlmọ́sẹ́lù gọ́ yìí kéèyàn ọmọ ẹgbẹ́bi tó fún ọ wà ní nǹkan tí máa ń fa orí ibu fún yàn bákan náà wàlmọ́sẹ́lù àṣẹyẹ kéèyàn ní nǹkan àbò tí ọ̀dá lára ọlá orí tọ́nà ti fún wa láwùjọ wa olè ìjẹ́ kan nínú àwọn kàtà àti ìdúpẹ́ àwábọ̀ hadith wọlé ìkẹta jẹ́ àfihàn في المعجم جم طبراني من حديث ابن عباس رضي الله تعالى عنه وارضاهما قبل ابن عباس ني النبي صلى الله عليه وسلم سبحانه وتعالى الا اخبركم بأمل الجنة من رجالكم ṣe ń sọ àwọn tí wà lìjẹ̀ náà fún nínú àwọn ọkùnrin àwọn jẹmọ́ ni a fẹ́ máa àwọn mẹ́lìjẹ̀ náà fẹ́ mọ́ wọn ọmọ àdìsínà ànàbí yú fìlìsẹ́nà wọ́n ti dìíkù gbogbo ẹ̀dà tọ́lọ̀ bá ti dátẹ́mì rẹ̀ wá rọ̀ débi pé kèè jẹ́ ọlọ́run ọba nírọ́ ẹwọ́ ní èéfí tó bá bà ló ń jẹ ẹtì bọ́bẹ̀ ẹyọ́ dànù torí apá kan yẹ rẹ̀ ààrẹ apá kan kejì ìwòsàn èéfí gbàdórí mi ọ̀dà ìrònú jẹ gbogbo àwọn ìjọba nǹkan jọ sọ àtìdí ẹn tí ma ń gbọ́lọ́wọ́ bá gbọ́ tí ló tòde kéèsì ènìyàn fìrìjánà oṣìṣẹ́lọ́ ni gbogbo ẹgbàrígbà wọ́n wà jẹ́nà wà ṣẹ̀rìrù fìrìjánà gbogbo ẹn tí wọ́n bá pa nítorí ìtọ́lọ́n àti gbogbo ọ̀rán tánàbí ní ọ̀nà wà jẹ́nà wà ní ma olú fìrìjánà gbogbo ẹ̀yí mùsùlùmí gbogbo ọmọ tẹ́ bá bí tí wọ́n bẹ́ balaga tí a padà sọ́dọ̀ ọba jẹ́gà fìlìjẹ́nà wọ́n wà jẹ́nà hadithi kọmọ kí n kàrà dúró tí ti bẹ̀rọ jẹ́ àti sọ ìdìnà àti ìhùn mìírí Aisha sọ̀rọ̀bí yàlọ́wù dára àgbọ́ha ìyàwó Aisha àti tẹ́lú ọmọ kan lọ́jọ́ kan náà ma ń sọ́rí ni ọmọ kékeré ẹyẹ olóngbò kan nínú ẹyẹ olóngbò àlìjẹ̀nà ìtumẹ̀ ní wípé ìwọ́ ti dọ́mà àlìjẹ̀nà báyìí fún ìṣẹ́ ọlọ́run wá jáde sí àwọn iṣẹ́ ìpè ta ló sọ fún ọrúkọ àlìjẹ̀nà ń kòrò ojú hadithu sáàbì bẹ́ẹ̀ àlúbì sí sọ fún abúlé bí àṣẹ wà ní olúrù fi jẹ́nà nítorí pé ń táìpù yẹn ọba dédé tí ìsọ kí ló jẹ́ padà mà já àti sọ̀hì min hadithi àbí ìrora fọ́tọ̀tọ̀tọ̀ ẹnìkan bẹ̀ tọ́ ma rẹ̀ kú ìkíní kú ìkejì kú ló sí dàgbà ìbànújẹ́ wá pọ̀ fún ọwọ́ lọ bá àbú ìrọ̀ rẹ̀ pé àbú rẹ̀ rọ̀ tó ọgbọ́n kẹ́kẹ́ lẹ́nu ànábì tó sọ nípa ẹ̀tọ́ mẹ́ ẹ̀bá kú ni ìbànújẹ́ tó mú yìí ó ti pọ̀ jù tó ń àwọn wípé hum dààmí sùn àìlìjẹ́nà àwọn ọmọ yẹn àwọn ni dààmí sùn àìlìjẹ́nà dààmí sùn ìplúra ni singular ni dùrùmùs dùrùmùs ìtumọ̀ rẹ̀ fọ́rọ̀ àwọn lábọ́wá wọ́n máa ń pe kòkòrò kan ní dùrùmùs دويبة صغيرة تسكن في البحر لا تفارق البحر حتى تفارق الحياة كوكورو كان اوري اومي ما دي كيفو مي لسبا فوكان títí tọ́lọ́ bá sọ pé kẹ́mì ẹni ọ̀bọ́ o náà làwọn bàbá wá ń pè ní irumi irumi ẹmọ irumi ọmọ màmá ni <laughs> mo ti wojú ìgbé irumi bó ẹ̀ẹ̀mọ irumi <laughs> mo wá lè mú ẹni tí mo mọ̀ pọ̀ wọ́n mọ̀ <laughs> ẹmọ ìhòbì ẹ̀yìn ẹ̀yẹgẹ ẹmọ ìhòbì mọ́ rẹ̀ so ìrùmí ọmọ ń kọjá kò yẹ fòmí lẹ̀ gbà ilẹ̀ àwọn àgbàlagbà mọ́ ń sọ wípé ẹ̀ tí èyàn bá ń ṣe nǹkan tí nǹkan yẹn jù lọ tí wọ́n ń fi ìgboyà ṣe táwọn àgbàlagbà wá rí pé wọ́n ń mi wọ́n wà ẹjẹ́ sílẹ̀ lélẹ́yìn tí ń lókè oòrùn rẹ̀ bẹ́ẹ̀ta ló so alákúnlé ẹmọ́bìnú bí ọba ti bí àwọn náà lánàá ìmáàmù bẹ́wà lánàá wọ́n ní yóò bẹ́ èkú láwọn sọ o kábà wọn gbàbẹ́ yóò bá bàrà bíbí náà sọ ebí mi náà gbàbẹ́ o láìláìlọ́lá àwọn ní ìròyìn kí ni túnmọ̀ rẹ̀ àwọn ọmọ yọlọ́gbìdà àwọn kàmọ́ lọ wọ́n máa bọ̀ láti jẹ́ náà nìgbé dùnmùsù agbọ́túnmọ̀ wàjí àwọn ìlú kọ̀ọ̀kan ní máa ní àwọn òjá òdáwọ́lá àwọn èèyàn kan bẹ ọba abẹ́dẹ̀ ó gbé wọn gòkè débi pé ilé bá pè ní agbára àwọn ìgbáyọ̀dá wọ̀dẹ̀ tí wọ́n bá tún kó ni rírí wọn lásán àtẹ́tọ́bá tẹ̀lé wọn páàsì ní fún wọn àwọn ilé ìjọba jọ pẹ̀lú jama àwọn ọmọ wọn ti dàbí àwọn bòdì àdìjẹ́ náà tó báyìí gẹ́gẹ́ àjẹ́nà àwọn ti wà mẹ́rin wọn bòdì nígbà tọmọ kékeré tó gbá bọ́ọ̀lù bòdì kú mẹ́sẹ̀sì tó tún lọ mú àwọn tí wọ́n bẹ̀lẹ́nu ọ̀nà ti mà pé àtẹ́m ah, ọmọ ìmáàmù rẹ̀ ilé nàdà ọmọ eh, vice president ní ẹ̀ bàbá eh, eh, bàbá sọfíọ̀ ó yẹ kó ọmọ wọn ọmọ tí mi ti mi so wọ́n ma wọ́n ni ọmọ bàbá Malaysia nìyẹn wọ́n kàn wà wúwà ní wọ́n tún padà láìpẹ́ kọlọ̀ wọ́n sí rọrùn bẹ́ alákúnlé àwọn ọmọ ìtí wọ́n ti mọ́ wọn láà tó bá jọ́gbẹ̀ ìkìyàmá yá kúrò àdún tọrọ pọ̀pá obì àbí àbàwẹ́ ọkọ̀ ká wọ́n mọ̀ ìwọ̀n bú etí aṣọ àwọn òbí wọn níjọ̀gbẹ̀ ìkìyàmá wọ́n mọ̀ wá sọ fọ́bà dẹ́dà wípé ní ìní fásọ ilẹ̀ o àfìgbà tí mo bá mú bàbá mi wà lìjẹ́ náà ọlọ́run ni mo yọ̀ǹda àti bàbá ti yà ara aláwà tá ń sọ lẹ́ẹ̀kan ó nìyẹn o ọmọ ẹlòmíì kú ilé ìkó muslim in tí ó fi bàtà kéèkì àlìjẹ́nà tèfè tí ọmọ bẹ́ẹ̀ ikú fún yẹn tí ò sí ìbàlágà èèyàn ti máa mánìjì islam rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọmọ pàǹdà pọ̀ fọ́bà dẹ́dà àwọn ọmọ ìtì wà tí ń retí wa mú lọ tí bá ti wá mú lọ àwọn òbòdì àlìjẹ́nà kó o lè dájú

Eh, ọlọ́run kò ní yọ́ mà alẹ́bí tó tẹ̀síwájú ó ní wà rọ́júrù yẹ̀zúrù àkọ́ àti àti mùsùlùmí tó gbéra lé rẹ̀ ńlọ bí ọmọ ìyá rẹ̀ wò ní mùsùlámù fi ní náírà tẹ̀lẹ̀mẹ́sẹ̀rẹ̀ níbi torí ọba dẹ́ta ló fi ń lọ rí wù òun tọ̀ náà ọdọ̀ màlì jẹ́nà àti wà bẹ́ẹ̀ parí ó ní alà àdúgbò bìnìsá ìkùnmí àlìjẹ́nà tí ń sọ àwọn ìyàwó yín náà fún yín tí ọjọ́ màlì jẹ́nà ìṣọ́bà ni ó wà ń bẹ anábì ní àlèwàdúdù àlèwàlúdù àlèàrúdù gbogbo obìnrin tó jẹ́ olólùfẹ́ rẹ̀ sọ́kọ rẹ̀ gbogbo tí ó máa jẹ́ kí ìfẹ́ ọkọ rẹ̀ kọ́ máa lékún sí obìnrin yẹn ilúbìnrin yẹn máa ń ṣe alìmùtàhábíbà lèzẹ́ òjì ha kí ìfẹ́ kọ́kọ́ owó ti ẹ̀sìnú nígbà fọ́ọ̀kan àìwàlú tí wọ́n bí máa ń fọ́kọ káwọn obìnrin kan bẹ̀wọ̀n ní bí ma fún yàn ẹ̀ sì jọ àlè àrúdù obìnrin wo ni gbogbo tí ó bà sọpọ̀ ẹ̀ láǹfààní báyìí ó ní kàtí máa ń múmú láyà rẹ̀ tí wá ti láǹfààní kan ọkọ̀ ohun kíníkan obìnrin kan sọ ní orí ah ó ní àbú ọlọ́mọ ti sàmì mi lọ́rọ̀ àbú ọlọ́run ti kún ọ sí mi lọ ah, ah. kájọ máa mánéjì òsì iná ló pé òun nígbà mọ̀ká máwọn àtọ̀rẹ́ wọn lẹ́nu ní gbé kí ni ọ̀rẹ́ wọn gbá ìwú sí ẹ̀yà òun jòrò ẹ̀ ó wù ní náà ni mọ́rọ̀ díẹ̀ ní àtìgbà náà ọgbọ́n mọ̀dágún yóò má ti fi jẹ́ kan lọ àgbúrú ẹgbà gbogbo dókítà ní kẹ́ máa fi ní dínà ìlàárọ̀ ẹ mọ̀ para yìí wọ́n bá tún ti sọ pé àgbúrú ẹ mọ̀ pé ẹ̀ travel ó ní tí wọ́n bá ti ń bá ń plan oríire òun mọ̀ káwọn jọjọ́ lóṣìí ó pé òun kún sájẹ̀ ọ̀kan ní ọ̀dọ̀ rẹ̀ alẹ́ àwùd àwọn obìnrin rẹ̀ nìyẹn gbogbo ṣọ́bà jàǹfààní fọ́kọ àwọn èèwù wọ́n wà farabalẹ̀ ọkọ mi ó gbọ́dọ̀ sàǹfààní anábì wá sọ ìmọ̀ èèmọ̀ ìwá gba ìfarabalẹ̀ fọ́wà mùsùlùmí ó ní alẹ́ tí ìdá gọ́là mẹ́ta lè máa obìnrin lọ́sẹ̀ èyí tó lọ́jọ́ méjèèjì ẹmọ wù pé nǹkan yẹn ní agbára já àtàtàbọ̀ àyẹ́dá àti ìyẹ́dẹ̀ yìí yóò wà bọ́kọ̀ yóò wà mọ́kọ̀ lọ́wọ́ yóò mọ̀ sọ wípé olówó orí mi láàdúgbòmúdọ́ alẹ́wíwẹ́ alẹ́sọ̀pẹ́ láàdúgbò gọ́mùdọ́ ha ọkọ̀ mi ilẹ̀ fojú bá gọ́mùdù oní tí ọba múyàn sàn kọ́kọ̀ ọmọ balẹ̀ kọ́kàn mú ọ balẹ̀ ìfẹ́ jẹ́ ń tọ́ba dẹ́dọ̀ ọmọ bí oṣù láti sẹ́mà tẹ́ ẹ bá tó rẹ̀ sí mi ní tó sọ̀nù léèlé ni ha ti máa olóńdàkùsà náà wà gbogbo dáadáa sáà bí kalẹ̀ tẹ́ ẹ bá rẹ̀ tó fẹ́ máa ṣe lé ní ayé ọmọ sọ kójú ẹ̀ àwọn obìnrin tí wọ́n ti ní agbára láwọn ọ̀nà ilé ìkàtó ti pé kò ṣe é dá sí mọ́ akàjókò náà ni pé abúrútàṣì jókò pọ́lọ̀ wọ́dà kọ̀pẹ̀ lábùdún àti wọ́n ṣe wọ́n ni ó ní wọ́n gbẹ́rù wọn àbúkìrù fíjì Ọlọ́run dákùn. Ọlọ́run dákùn. Ọlọ́run dákùn. Ọlọ́run dákùn tààbá wọn tí ò sí sáàmù lọ́dọ̀ wọn bí wọ́n tẹ lórí ayé kodò nú mẹ́rin kí ni o ìyàwó òkú kí ló fẹ́ kó bọ́pọ̀ wọ́n sì lọ sọ pé ó rí fún kí ẹwọ̀ ló máa sọ pé fún ará àta ọkọ̀ tí ń bẹ́ẹ̀ lórí ọlọ́nà jẹ́ àwa fẹ́ máa bọ́ sínú mòlú elise ọjọ́ pàtẹ́lẹ̀kù wípé dáadáa ẹni tó ronú báyìí pọ̀ ṣùgbọ́n tó wùn náà bá bí sìkún gẹ́rẹ̀ islam dáadáa tàwa bá pẹ̀lú wáyé ọwá ń jẹ́ kí wọ́n máa dùn àwa fẹ́ bí a tún máa yẹrẹ sí anábì wa sallallahu alaihi wasallam búrì sànàbí yẹn wọ́n gbèdìdì lánàbí wọ́n bẹ̀rẹ̀ sí àwọn tí ànàbí wọ́n tó máa náwó lé lórí òun ni wọ́n pọ̀jù nínú àti ń wà pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam Abubakar dọ́tọ̀ bàtìláàmù 40,000 dirham o ní kápítà ti fi ń sọ́wọ́ lọ́dún náà 40,000 dirham ẹwọ́ ni o nítorí pé níjọ́ náà lọ ní mẹ́ta tí wọ́n bá sọ pé lápò mi tóbi ó sì dáa thirteen kí ni o ẹnì kan wá ní forty thousand lọ tí fi ìṣòro owó tá a bá ti ìfà ìdí ẹ̀ how many àkùnrin yóò fà ṣá three bó forty thousand dirham forty thousand thirteen dirham jazakumullahu khairan àkẹ́lẹ̀ kan lẹ́nìí wọ́n sọ wípé olówó ni olówó màlúù ni ò kọ́dà màlúù ní ìtànìkára wọ́n wá bá màlúù 3000 ní ìsọ ti ẹ̀nìkan tí ó sì ti máa lú 3 million bẹ́ẹ̀ màálù 4.5 to 5 million ọgbà islamu jẹ̀mọ́ra in ṣe owó kún o in ṣe owó kún wọn jẹun lé wọn náà bẹ̀ ó ṣe ẹ̀ka nígbọ́ tó di ẹrù pé òun lọ sí madina pẹ̀lú sàtàlá 4,000 pẹ̀lú kúrò wọ́n rí nínú 40,000 4,000 4,000 ló tó kúrẹ́ mẹ́tìnà aláwọ̀tí lè máa rẹ̀ ní ọjọ́ tí anábì ń sọ jẹ́ àdàfi sọ́nà àmàmì tí mílì ìsìnà ti sọ̀hìn wípé ẹ̀tẹ̀ búkàtà ò àánàwó sójú ọ̀nà ọlọ́run ó ń kálukú ọlọ́ máa kó tó níwá gbogbo nǹkan ìlàbùbákì tó wá kó gbogbo tí 4,000 tó padà bí àti nǹkan mí kò fẹ́ ẹ̀ẹ́dẹ́kù kí mo fẹ́ fàyọ ẹni tí ọba dẹ́dà wá ń lò ó ní àbútọ́lé fún ànábì gẹ́gẹ́ bí pé àgbàlagbà ni ọlẹ́nu nù òun ti di mágàjílé ti àwọn ànábì sọ̀rọ̀ sálám yọ máa dáàbò bàdà bí lọ́tọ̀ ló sì àdìwà ìfẹ́ rẹ̀ torí wípé òun náà ní kàrẹ́ sọ̀rọ̀ sálám ní tó dẹ̀ fàárẹ̀ nígbà sọ ọmọ pé ọjọ́ kan wá ó tún kàn wá jura lọ torí nígbọn àbí ní papọ̀ bàbá nàbí àti àbútọ́lì ìyá kankan náà lọ́jọ́ bí ẹ̀mẹ́jẹ́jì fún àbìmọ̀tọ́lì àwọn ètò ń se igun tàwọn al-Abbas wọ́n èdè ìṣẹ́gun tàwọn Hamza igun mí tọ́nà ẹgbùn bàbá náà ti pẹ́tipẹ́ náà wọ́n mọ̀ wípé kò sí ọgbọ́n tàà ṣùwáyísọ̀ mọ̀háyísọ̀ abdullahi abdurrahman amẹ́rẹ̀ẹ̀rin iní ẹjọ́ bóde nínú ilé tọ́jọ́ ìpẹ́ aláìní ni wọ́n wọ́n lọ sí Khaybar wọ́n fẹ́ lọ rí máa sa èso tábù tó bá jábọ́lẹ̀ gẹ́bà náà ṣe máa ń sọ lóko wípé a fẹ́ lọ hèèrà àbú ọmọ ìyìrà ọfẹ́ lọ kà hé sani o nínú yorùbá ọfẹ́ lọ ìyìrà kí n ju ẹrẹ̀ rà ẹ ti rí igi ọ̀pẹ rí tó bá so tó ní ẹ̀yìn tó bá ti di fọ́yẹ kí wọ́n kọ́ tí wọ́n kọ́ ẹ̀yìn wọ́n máa jábọ́ fún rẹ̀ síbi rẹ̀ ẹlẹ́bá bíi méjì ẹlẹ́bá mẹ́ta ń bí mi Wọ́n ti gbé gbogbo ọ̀pẹ́ ẹ̀. Wọ́n ti fi kọ́lé. Wọ́n ti làá. Ṣé ẹ̀rọ nǹkan gbọ́dọ̀ lẹ́hùn? Lẹ́yìn gbogbo village, ẹni village báyìí, àwọn tó bá mú apẹ̀rẹ̀ nídàjí wọ́n máa lọ bẹ̀. Wọ́n máa wá sàrú eléyìn. Ẹnì ke dẹ́rú ẹ̀wò làbà àfẹ́ni ọba jáláyìn. Ẹnì ke sí ìbínú ṣirú wọn. Àná fẹ́ yọ epo tí wọ́n fi ṣe bẹ̀ tí àná bẹ̀ nígbà tí òṣòwò tí wọ́n fi rí hìhìrà tábùrù náà wọ́n ń tún bẹ́ẹ̀ ayò tábùrù òun náà jábọ́ bẹ́ẹ̀ kọ́ ìbárù dẹ̀rẹ̀ àwọn mùsùlùmí ò gbé bẹ́ẹ̀ ah, àwọn èèyàn orí náà ń gbé bẹ́ẹ̀ ní táìmù yẹn ọba dára ti gbàgbẹ̀ fánà sàfẹ́lá kì sáàjì nígbà tí wọ́n èdè wọ́n lọ lẹ́yìn àṣírí nígbà tí ó tó bí ìṣẹ́jú díẹ̀ sí ẹnu ṣe báyìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá dé bẹ́ẹ̀ ah subhanallah abdullahi abdulrahman oní ọmọ àyọ ọmọ bàbá tiẹ̀ huwa yíso àti mọ̀hẹ́yíso ọmọ ìyọmọ bàbá náà bó ti ẹ̀jẹ̀ wípé bàbá tó bí bàbá àwọn huwa yíso àti bàbá tó bí bàbá àwọn abdulrahman bàbá kan mẹ́rin ní lókè ṣùgbọ́n wọ́n wá yà níbẹ̀ ọba kẹjọ ní ṣọ̀gbọ́n inú lẹ́gbẹ̀ẹ́rẹ́ náà ti jáde nígbàtí wọ́n ó dọ̀rọ̀ sàtọ́lá padà tí wọ́n fẹ́ máa sọ abdulrahman tó kéré jù lọ sáré bọ́ta ó ní àṣàfẹ́ràn ee eh, akóòlé lábálọ̀ṣọ́ ìbáàrí ààyìn tó mọ́ sẹ́rẹ̀ àti wọ́n ah, àwọn àgbọ́lagbà wà lẹ́ nínú ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta ìwọ ló kéré jù kẹ́bìr kẹ́bìr jágbàlagbà ọkọ̀ sọ́rọ̀ jáwọ̀kọ̀ sọ́rọ̀ nínú rọ̀wáyà mi kẹ́bìr lèkúbọ̀rọ̀ fi ọ̀rọ̀ lẹ́fà gbàlagbà nínú rọ̀wáyà mi àlèkúbọ̀rọ̀ lèkúbọ̀rọ̀ tó bí kí bá ti wà níbi kan tágbàlagbà bẹ̀m̀bẹ̀ ní máa fọ̀rọ̀ lẹ́ fún àgbàlagbà kí ló gbé àbúrà mọ́ nítorí wípé ọkà jùra wa lọ àbútọ́líbù náà wá síbẹ̀ orí ànábì ànábì bẹ́ẹ̀ dá orí yẹn padà fún rọ́bí àmọ́tànàdọ́ ìlọ́fà tó fi jẹ́ wípé Jáfàr àti Ali ìsìláàmù wọn tètè yá nítorí pé àbútọ́líbù ọmọ mẹ́rin tó ń ní tọ́jọ́kùnrin ọdún mẹ́wàá ní ọdún jùra wọn lọ àkọ́bí rẹ̀ jẹ́ àkílù àkílù ní tíríbù ànábì ejúmẹ́tì ànábì ni lẹ́yìn ọdún mẹ́wàá ìlóbi tọ́ yíbùlẹ̀ àkílù àkílù yẹn ọpadà bàtìlámù yóò mẹ́lì pàtí tọ́ yíbù wọn pa ní kẹfẹ̀rẹ̀ ní bájẹ́ ọmọ kẹta tí ó bí ọdún mẹ́wàá mẹ́rin tó mẹ́ láàrin wọn àti tọ́ yíbù yẹn ò ní jáfàr ọmọ kẹni tí ó tó ó fi tú àti díẹ̀ ju àbákìrì lọ ó fi sẹ́rì ju umaru lọ tàbí ó fi tú usman lọ radiyallahu ta'ala anhum ajma'in ala kulli abútọ́lẹ́mì gbogbo dáadáa ní ìsìnkú sàfihàn òun náà ń sádára ń padà nígbà tó rí pé ìsìlámù wá dé kò bá sí ah, wọn mọ́ ìbọn ànábi títí títí ànábi bá ń ṣe wá sí fún lọ́wọ́ ọwọ́ àdìjọ kan ó wá pe ànábì ó lè rí bóyá gbogbo jẹ́kìn rẹ̀ sọ ni wípé in tó mú ọ̀dá nítorí wọ́n rẹ̀ sọ pé sí màá sọ́dì àbútọ́lì wọ́n sì máa fi dára wọn lókù lọ́pọ̀lọpọ̀ gbà nígbà náà ọwà ni wallahi la yasilu ilayka bi jam'ihim wallahi la yasilu ilayka bi jam'ihim hatta huwa sada fi turabi jasina حتى أوسد في التراب دفينا حتى أوسد في التراب دفينا فاصدع بأمرك ما عليك غضاضة فاصدع بأمرك ما عليك غضاضة وبشر وقر بذاك منك عيونا وبشر وقر بذاك منك عيونا وبشر وقر بذاك منك يقينا وابشر وقر بذاك منك يقينا وعرفت دينا قد عرفت بأنه وعرفت دينا قد عرفت بأنه من خير أبي عامل برية دينا من خير من خير من خير أديان البرية دينا من خير أديان البرية دينا ودعوتني وعرضت علي ìsàgbà ọmọ ìbọn náà ó ní ìrìn àdébìlọ ọmọ lọ́wọ́ àwọn ní láti ẹsẹ̀ lò ẹ̀rẹ́ yìí sórí tọ́lọ̀ bá sí ìpamí àwọn kèfèrí mẹ́kà wọn ò lè tún irun kan lára rẹ̀ báyìí hátà wọ́n ti sọ́dọ̀ fi tùrọ́ bí gẹ̀dínà títí tí ń fi fi yèèpẹ́ sàárè ìrọrí kìnnà yà ń pa pé sí ilé èkú kò sí nǹkankan lábùtò ó mọ́ ń wojú ẹnìkankan ò bọ́nà ń ṣe ní ọmọ sọ́nà ọmọ sọ́ mọ́ àlẹ́kà gbọdọ̀ ọ̀dọ́dún kò sí àlébù kankan fún ọ kò sí lọ́rùn kankan fún ọ wà ṣe fọ́kẹ́ balẹ̀ wà kọ́rọ̀ bí dáka mi ka òyìn náà gbogbo ojú ní ọ mo mọ̀ pé òótọ́ ló ń sọ wà fún tàtàmà àmìnà kó tó di ànábì ẹni ìfọ̀kàbalẹ̀ náà ni ọ èso ń jàmbá wà àrọ́pùtà dínà ẹ̀sìn tó lọ ọmú wáyé kọjá àrọ́pù bí ànáwò èyí gẹ́gẹ́ fúnra mi لولا المثابة أو حذار مثابة لولا المثابة لولا المثابة ملامة لولا الملامة أو حذار مثابة لوجدتني سمحا بذاك مبينا لوجدتني سمحا بذاك يقينا قينا لو وجدتني سمحا بذاك يقينا لوجدتني سمحا بذاك يقينا شو هو دولي قدوله لولا المسامة تيري باتي بوت وما بمكة أو حدار مسبة tàbí mọ̀nsáfù in tó lè tó lè sọ́mọ̀ pé gbogbo afẹ́kà mọ́ pé mọ́ wà timeless sáwọn gbogbo àtọ́gbé sí àtàbàlọ̀ mọ́ pé ah, àbútọ́ ìbò káṣílẹ̀sì ni ó àbútọ́ ìbò ẹ̀lẹ̀ ṣùgbọ́n tí ń bá lọ tẹ̀lé ọ wọ́n máa tí a ah, ibi tí ẹ tagé ní ìsìn kèéfì ẹ̀sùn wá tún ṣe àbúrò rẹ̀ kèéfì ọmọ bíbí inú rẹ̀ ọmọ àbúrò rẹ̀ inú mọ̀ ń tẹ̀lé kì tí ẹ bá tèèyàn ọba ti rí mi tí ń bá gba ẹ̀sìn ṣùgbọ́n ìlé gbà ohun ìlọ́wọ́ tán lọ́mọlọ́ àwọn ṣíà àbútọ́ líbù mùsùlùmí lọ́dọ̀ wọn ẹ̀yọ́ torí pé ó ti kọ orin kan rí orin ẹ̀ lọ bí 30 kìtẹ̀lì bí 40 kankan sókè gbọ́nù kan wá wọ́n bí orin yẹn ó sì nítùmà ó sọ wípé wà ápòyábọ̀ yóò tàkọlẹ́kọ̀ máa mú bí wà ní وأبيض يستسقى الغمام بوجهه سمات اليتامى اسمة غيل أرامل سمان اليتامى اسمة للأرامل سمان اليتامى بما اليتامى عصمة للأراحل ọlọ́run dákun nínú tí ó rí ànìyàn jọ gbẹ̀rẹ̀ kí a máa dúdú àwọ̀ láàjọ wà ìjẹ́nà òun sọ wípé wà ápúyábọ̀ ó sì ń kọrin pàtàkì wà tẹ́jẹ́ ni ó ní wà ápúyábọ̀ tó tọ́ àwọn alábọ́wọ́ náà àìṣe bláàkì wáìtì ni wá ṣùgbọ́n gbogbo wá tó mọ̀ wípé kọ́lọ̀ wà nàbí tó yàtọ̀

gbogbo wa máa ń pè ṣe ẹ ẹ pé mo máa ń mú wọn lọ lè tí òun tí òjò òjò tí ọmọ mọ lọ pa àwọn ẹlẹ ni tí wọn bóòlù àwọn tó kọta wọn bàbá mọ ọmọ kékeré kaba tí wọn mú lọ kò mú lọ tí àwọn èèyàn ti jẹ ti fúnra fìrọ wọn fi ìfarabalẹ̀ mà òun wá lóyìn ànábì wípé tẹbí wọn ni wáyé ti òrìjínà láàrin wa tí ó kálukú fún láìkì kọlọ rẹ ìwọ iná lẹ́ntọ́lọ máa rínú wa láà tí máa fi rọ́jò fún wa fi máa lù lè àjà máa rí sí máa tó rún lè àrọ́ mímí fi máa lù àjà máa rí sí máa tó rún lè àrọ́ mímí tí ó bá ní sáàlẹ̀ lọ́pọ̀ bá fi ń kílẹ̀ fún ẹkún fọ́mọ̀ òrukàn ìwà nẹ́bì yóò sì rí bẹ́ẹ̀ e, e, e, ọlọ́mọ fojú ànàbí rí o torí tí ó rí àwọn àgbàlagbà lẹ́ Yorùbá wọ́n wá ń wọ́rọ̀ jáde bẹ̀ wọ́n ní wá rí ni wá jẹ́ bẹ́ẹ̀dọ́ ọ̀bà ní jẹ́ nǹkan kò ní pẹ̀lú ẹ̀dẹ̀ dàdàgbé tí yóò wáyé kí àdíyẹ náà wọ́n fún ẹ̀kùsàtẹ̀ẹ̀fẹ́ tuntun ẹ̀ṣájì àṣẹ òye ìtumẹ̀ ní wípé ẹni tí ó bà galáyé ẹsẹ̀ rí ó bú wáárí wáájẹ́ bẹ́ẹ̀ ọba ti ní jẹ́ nǹkan kò ní rí nǹkan àbọ̀ kí lára ń tó gbọ́dọ̀ sàmùrí tí a bá ní àmọ́ òru kan àdílé ìjọba àti àmà tàbí wọ́n gba ọmọ wò ọwá sórí rẹ̀ ànàbí ìtún ni ó tún lórí wọn صلوا عليه وسلموا تسليما صلوا عليه وسلموا تسليما اسمة للأعراب níbi tí a ń bá pé obìnrin ní opó ìwọ ànábì ìwọ náà ni ìsìnmà rẹ̀ in tí èjé yọ jẹ wọn ìwọ ànábì ìròyìn yẹn tó ti ròyìn àrísìláàmù ti pẹ́ wọ́n wá ní àṣẹ́lẹ̀ kan máa sọ bá ìpẹ́lẹ̀ nìkan kọ́mọ̀jẹ̀pọ̀ kò ní sọ fún èyí pé láúlà lè màtá màtò àwọn onígbàárùn màtà bàdé láwàjá ìtàní sàmàrùn ìdáátàyẹ̀ nínà láwàjá ìtàní sàmàrùn ìdáátàyẹ̀ ọba islamu ẹwu dáadáa tó fún àwapọ̀ afatusun wájú labarẹ́ nìkan wọ́n pè ní aláàṣà tí wọ́n bá lọ́wọ́ ń fún àwọn èèyàn lọ́pọlọ ọpọlọ ní aláàṣà ó gbọ́n lọ́wọ́ ọmọ orí kan tó fi di olórí gbogbo àwọn olórí láti kò tẹ̀ mọ́jàlíyà àwọn oríṣi ọmọlú lọ bá ṣe ìjọ kan ṣàkẹ́fẹ́ ìsìlámù bá fẹ́ sí lẹ́nu tó bá múra nígbọ̀lá ti mẹ́jì yóò sì gbogbo àwọn oríṣi kọjá bọ́ sí mọ́dínà ní bá ń bọ̀ ṣùgbọ́n fi sínú rẹ̀ dóde ọba mú rẹ̀ sẹ́nu ìgbé alamtẹ́kútẹ́mí àìnàkà láìlàtà àrùmàdà alamtẹ́kútẹ́mí àìnàkà láìlàtà àrùmàdà wà وبالسك من بات السليم مسهدا وبالسك من بات السليم مسهدا وبالسك من بات السليم ọ̀nà ni wí o ọ̀nà ni dára ló ìṣesí ìgbọ́rọ̀ kalẹ̀ ni kó ní alam tẹ́kùtà bí àìláka àbẹ́lẹ́ka àrọ́mọ́dà ìmọ̀ ń fa rọ́mọ́dì rọ́mọ́dì ní kéèyàn máa gbó ojú ọmọ ń pè ní àtàfíyà èèyàn fẹ́ ìlú tí ó jàbọ́ tí àbálẹ̀ sílẹ̀ tó mú mọ́ra àwọn kàtíkọ́ pé àwọn òní ló ń pè nǹkan ogun wẹ́dà lọ wábẹ̀ yóò tún lọ padà ọwá ń bí rẹ̀ lérè wípé ẹnìkan o òun wípé kilo ló dé tójú rí ọlọ́rẹ̀ sùn ní òru tí ààrẹ ọmọdún sì máa ń dojú láàbò ń ṣẹlẹ̀ pẹ̀lú òjò ewu tí ń rọ̀ lọ́yìn iwú òtún wọ́n ń sẹ́yìn tó púpọ̀ ń lọ àṣà sọ pé nìkan bí òun bá ẹnìyàn kò bí owó náà níbi rẹ̀ inú ẹ̀dùn ni o the man was of joyous? ń wo rẹ̀ abẹ́bẹ̀ kan ni àlàmúta Olúkàlùkù sùn nílé rẹ̀. Àtàṣẹ̀lẹ̀ mọ̀mọ̀tàhádá wà bí ṣẹ́kàmà bá tàṣẹ̀lẹ̀. Olúkàlùkù sùn nílé rẹ̀ pẹ̀lú gbàdún pé orú ah, yìí òun tí èèyàn máa sá fún àti bóòdé bẹ̀. Ìwọ̀ wá bóòdé kí ló tó bẹ̀ lẹ́mìí ẹ́? Kí ló tó bẹ̀? Ìkọrin ẹ̀ bọ̀. Wà bá ṣàkàmà bá tẹ́rí ẹni tẹ́gbò bá sá. Àbá bá sádọ̀ àwọn alákọ́wá. Tàfà Ulan Sẹ̀límù ni a máa ń pè sẹ̀lìm ẹni ọbọ́ níbi oró kèbọ́n bí oró kó lè bọ́n bí oró wọ́n máa pè ní sẹ̀lìmù kó lè sùn pípín kó sùn bí ẹni tí ọlọ́run bá pé kí oró kú lára rẹ̀ tán àti àbá sí rẹ̀ ni tó rú bá tẹ̀ kú lára rẹ̀ tó bá fẹ́ sinmi in tí ò tó báwọn ọ̀kan náà wọ́n wọ́pọ̀ ọ̀nà ní sáà nura kí ló mẹ́ni àwọn pẹ́lú checking point bí gẹ́gbà àti àwọn ọlọ́pàá ti ń gbà ìwé jáde lọ sáré bọ́ọ̀lẹ̀ ọ̀sánwọ̀n àti àti ìkòrò jù bẹ́tọ́lẹ̀ jù onígbọ̀ pẹ́ẹ́ ní bọ̀ ní fẹ́ra ìtì ńláàbò nígbò òjòkó ìwòrò ní ẹti jì ó ní ẹ̀ẹ́ ẹ mọ̀ pé mo ti sọ fójú mi wà á lẹ́ìtù láàáwí láàákà ní kàlá láti wà á lẹ́ìtù láàáwí ní kàlá láti mọ́ sọ fójú mi ó ní mojú borun hátà túlákíyà bíl madina ti muhammada tó fi fojú kan nàbí madina báyìí yíò ọba tó dé madina ló sinmi bẹ́ẹ̀ ni gún rẹ̀ rẹ̀ ràkúnrẹ̀ inú ẹ̀ká mìíràn

ní ẹbá forí forí pé aṣá àbọ́ òkú lè bá lọ tí ó tó lè bá lọ pẹ̀ sí ń kọ orí tí àgbẹ́bí pẹ̀lú ìsìláàmù rẹ̀ wà láàrin ìtúlẹ̀ lè yóò kí lára sí ẹ̀wọ̀n ẹgbẹ́ abásọ̀rọ̀ ní tẹ́lẹ̀ ọ̀rọ̀ lábásọ̀ wọ́n ni àṣà tí dòmí mọ́ ọ̀kàrẹ́ tó tọ́wọ́ bá ti jẹ̀bí rẹ̀ ó ní bútí mọ́ orí náà ní nọ́mbọ̀ sí múdí nígbà tó ń lílà ákìlì mòbílà tó gbẹ̀rẹ̀ jẹ́ in tí ma ń bọ́pọ̀ lọ́ọ̀lọ́ èyí ó mú tí yóò tán yà lọ sùn sínú gọ́tà níwájú ilé àná rẹ̀ níjọ ilé yàkọ̀lá tí ó gbà àwọn ànàmì náà náà

máa lè hajjá ìdìsá kí wọ́n fẹ́ kó bí i ṣe mọ́ sọ nǹkan mi ah! mú ní àṣàṣà ti ṣúró ah! orí ní tún kọ nígbò débì kan ó ní àjà díkà lápùtẹ́ símà wà sọ́ọ́tà muhammadin àjà díkà lápùtẹ́ símà wà sọ́ọ́tà muhammadin àwọn oníṣẹ́ ẹ̀ta tọ́ọ̀bà tẹ́lẹ̀ lábẹ́bí sọ́ọ́lẹ̀ kí ní ìrìkọ ọmọ gbọ́ gbogbo táwọn sọ fún ní ẹ̀sì lé o ó ní àtìlà ah, ọba ṣe ọba tó ṣe méjì ọba forí kò ní pé ẹ̀mọ́ lẹ̀rẹ̀ ilé kò lè bọ́ bí ilé ẹ̀yà kó ọgọ́rùn-ún ràkún mẹ́jọ ràkún mi ọ́nrẹ́ ká fi ṣe gífì fún tó bá ti ẹ̀yẹ̀ wípé ọ̀kẹ́ ilé ìdílé kọ̀ọ̀kan tàbárí kọ̀bíútì ní làwà jẹ́rẹ̀ o wọ́n ni ọ̀yá wọ́n sì ṣètò ẹ̀ láàrin ara wọn mẹ́rin owó fílẹ̀ mẹ́rin owó fílẹ̀ ọgọ́rùn àkúlù ti wà báwọn àdéhùn ti pé ọkàn àṣà olóòlò ọmọ ìjọ ọdún mẹ́rin rẹ̀ sẹ́wọ́n mọ́jẹ́ ìṣẹ̀yà dá nínú ìwọ́n mọ́jẹ́ mọ́ mọ́kàn mo ti mú ìwọ́n mọ́jẹ́ mọ́jẹ́ àṣà àṣà ẹ̀yìn tẹ́ fẹ́ tó ní ẹ̀tọ́ ẹ̀wọ̀ mo ti ojú mi kò ní fojú bọ́ọ̀rọ̀ nígbàbá tó rí àmì wà láàpọ̀ ìtàmí bá dìlí mà ní ìyàtọ̀ mọ́ta sọ́kọ́dá ó tún sọ pé ẹni tó sorí rẹ̀ jù ilẹ̀ tí tí ọba kàtẹ́ ìgbọ́pì ànábì tí ò tí ìkùtẹ́ ìgbọ́pì ànábì wọ́n ní àṣà wọ́n ní a ní mẹ́sẹ́jì lásán fún ìpadà wọ́n ní kí mẹ́sẹ́jì náà wọ́n nínú ẹgbẹ́ ọgọ́rùn-ún àkómi ó ní àṣà ẹkún ọmọ ẹlọ mẹdínà lọ ṣé tí máa gbogbo ọ̀rọ̀ àwọn tí ẹ fẹ́ kí n dé mo lọ mẹdínà lọ wọn náà àgbàlagbà ni ó wọn wà látọ fẹ́ lọ sí gbogbo àwọn nǹkan tó mọ títí gbádùn ayé rẹ ní ìṣe òsì fọlọmọ tó bá ti ó ní ẹsẹsẹ sọ̀rọ̀ ni ah. níbo ló wà ibi náà ló máa dà lọ nísìnyí wọn sá da ọgọ́rùn-ún àkómi fún bó ṣe borí ètò tóbi jù bẹ́ẹ̀ lọ́ba tó yí padà nínú ẹ̀ bá dùn ń lọ ràpọ̀mílà náà ló lè má lè lọ́ba dá lẹ́sẹ̀ ọgbọ́dọ̀ wáyé kí a mú òun lè ó ti fẹ́ ọfẹ́ bàtà ṣètọ́ ìtẹ́gbìmọ̀ lẹ́yìn tí a bá ń sọ̀rọ̀ láàmù irú àwọn àyàn ibi ń tẹ́jú tí a fi sórí ibú yọ́ ma jẹ́ kí ọkàn tí wọ́n balẹ̀ sí pé ọlọ́run ò sáà ti lè dúpọ̀ ìtàn وفي الطبقات ابن سعد أنبني كان أبو قيس صيفي ابن عامر بن قالوا قري ẹni wọ́n mọ́ ń pè ní alhanin pius nítorí pé mẹ́jìnà òun lọ jáde akẹ́mẹ́ jáde bẹ́ẹ̀ mọ́ká wọ́n láwọn wẹ́sí òdòdó káàkiri kò tó pàdà bíbe ọwọ́n káàkiri sínsọ́ ọlọ ẹ̀sìn yìí téèyàn bá kà pẹ̀ tó bá yéèyàn bóò ló ṣe lè dìmọ́ mú yí wọ́n ló lè dìbọ̀ tó náró àkọ́kọ́ màmá ẹ̀ tó bí gbọ́dọ̀ jẹ̀yẹ́ òdí ìpìlẹ̀ òdí ìpìlẹ̀ tó bẹ́ẹ̀ tó màmá ẹ̀ wọ́n bí sáàrin ẹ̀yọ̀ ẹ̀rọ náà rọrùn tó káàkọ́ bí ẹ wọ́n sàzọ gbé ikú ọbọ sọ́dọ̀ kìrìsẹ́nìtì ẹ̀sàrẹ̀yẹ̀ bó ṣe wọ́n sọ sọ́sọ́ gbogbo bí ọ̀nà jésù wá wàlá báyìí lè fúra wá ọba padà mẹ́jìnà bó ṣe wá dọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ wọ́n wà bàlú kí ni tó mọ́ ó ní kí ni tó lùbà mọ́bọ̀ wà láwọ́ṣá rọ́bùnà kùnà yahuda wà láwọ́ṣá rọ́bùnà kùnà وما دين اليهود بذي شكول وما دين اليهود بذي شكول وما دين اليهود بذي شكول بل ولو شاء ربنا كنا نصارى ولو شاء ربنا كنا نصارى معروفان في جبل جليل معروفان في جبل جليل máa rò máa rí sí ìjọba níbi ìjẹ̀rí ní máa rò máa rí sí ìjọba níbi ìjẹ̀rí ní. wà láti ná kúlékúnà ìrí kúlékúnà. wà láti ná kúlékúnà ìrí kúlékúnà. hàlífà dìnnú náà à ń kúlè jẹ ilé. حنيفا ديننا عن كل جين حنيفا ديننا عن كل جين حنيفا ديننا عن كل جين نسوق الهدي ترتف مذيعنات نسوق الهدي ترتف مذيعنات تكشف عن مناكبها الجلول تكشف عن مناكبها الجلول تكشف عن مناكبها الجلول تكشف عن مناكبها الجلول ó ní àbọ̀ tí mo búbọ̀ wà láwọ́ ṣáàrọ̀ kùnà kápọ̀lọ̀ ọba bá ro àbúrò wà ní kúnnẹ́rì ẹ̀wúdá jíù làbáyà àṣọ́lọ̀ lọ́yọ́ wà mẹ́rin dínú ẹ̀wúdá bí i ṣùkúrí tẹ́ bá tẹ̀ fún mẹ́ẹ̀sì yẹn ṣùgbọ́n ń bá lọ́pọ̀lọ́ tọ́mọ́ sọ́dọ̀ sí wọ́n ní sí ìdómú wọ́n ní àṣẹ àwọn tí wò pé bọ́yá ń síbi yàwó nínú ọ̀nà bó wá ah, ní wọ́n ní sọ́dọ̀ sí Wọ́n pé òkè kan ní jẹ́rì jẹ̀lì, òkè jẹ̀lì ní tí ṣáàmù nígbà náà ní Damascus, àwọn páàdì wọn wọ́n àbúgà ìlú kankan bí oṣù mẹ́ta, oṣù mẹ́jọ, wọ́n lórí òkè. Ó ní àwọn alẹ́ ìbàmọ́ ẹgbẹ́gà lọ lórí òkè mi. Wọ́n pa gbogbo àwọn ọmọ bébí gan bá pàyìyàn máa rí tà yọ́ mọ̀ káàkiri ojú ẹ̀mẹ́ tí wọ́n pọ̀ àwọn èèyàn kan mọ́ mo ní ọ̀rẹ́ kan tí ebi bá padà yìí kan àwùjẹ yọ́ máa dá ooru oríṣiríṣi lọ́lọ́ ń dẹ́dà bẹ́ẹ̀ ẹlòmí ò tí ẹ̀nì rí nàmá ni wọ́n máa bèèrè pè sílẹ̀ tí kí ọmọ bèèrè ní ìsìn pé ṣáfà ìfẹ́ ìdáwà ebi ni ẹ̀sùn ẹ̀yà ẹ̀fún yúgọ́tì mi àwọn èèyàn kan ní rí báwọn ó ní ṣùgbọ́n ọlọ́run sí àwa lẹ́ni tí ò ní pàkẹ́kọ̀ọ́ mọ́ ní bá ń pè ní hanif pius pius àwọn ìbá wọn Madina ní oúnjẹ bá dúdú rẹ̀ ah! ó ní gbogbo jẹ́ ń pè àbá yìí sọ ẹ̀mí mi sì ń balẹ̀ sí o yọ́ ma lọ bí kí ó kọ rẹ̀ jí lọ́sùn nàìjíríà abdullahi ibn ubay ibn salul abẹ́bù ubay ibn salul òun náà ilé ìsìláàmù kò tọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ ayé rẹ̀ kí ló mú tiẹ̀ tàǹtẹ̀ ṣírísù alẹ́ ìmọ̀ràn ìfẹ́ jẹ́ olórí nítorí pé abẹ́bù ubay ibn salul ọlọ́run fún ní ọpọlọ sí ìsìnkí àti áùsì àti ọdúnrọ̀ bí wèé tẹ́ fẹ́ mẹ́rin tí wọ́n bá yí ọ̀rọ̀ wà rẹ̀ tó bá dá ẹjọ́ báyìí

làbí ìfowó màdínà bọ́ọ̀sì tó wọ màdínà ọlọ́run tí ń di ẹsẹ̀ padà sí bẹ́ẹ̀ fún nàbó wà nítorí pé afúnni lọ́pọlọ tó lè bọ́ọ̀sì ń gbà mí tó lè mọ́kọ̀ sí gbà mí ó kọjá àtẹ tọ́jọ́ yí pé wà máa yẹ ti kú inú wa àwọn èèyàn bá wájú rẹ̀ ìbànújẹ́ ìwà ń mú un ó ní sí ìrìnjẹ́ àti sọ̀tún bí àtúntẹ̀lẹ́ o nígbà tí ọgbẹ́ wọ́n máa bá ìjọ káwọn tí ó dínà ìsinmi nígbàtí ìsí ń pè mọ̀ gbàtlá mọ́ta bá sọ ọ̀dá àníbàlọ bájírí bájírí táwọn mọ́nìlé èyàn bí 330 ẹlọ parí ẹ̀bí 3000 irú ẹ̀sìn ogun ẹ̀bá máa jẹ́ tí wọ́n sọ wípé ọkà wọn balẹ̀ pé owó wọn èlè fèrè gbogbo wọn fi yàn sẹ́mi àwọn sáà lọ àwọn ànẹ́bì jẹjà ọjà ẹ̀jẹ̀ wọn ẹ̀wọ̀ àbà dípò kọ́mọ̀ ẹ̀dùnú pé èèmọ̀ lélẹ̀ yìí ó hàn àsìkò ọ̀sẹ̀ tó ń wúṣe ìsìlámù tó báyìí ló náà bá jọ ìwọ̀n pẹ̀lú ìdùnnú pé àwọn ènìyàn láti bájírì fàá àlànà ìsìlámù àwú nìfà kọlùwà gbólúmọ̀ni lọ́ba sọ pé mo ti gbà sílámù oná bájírì tà á lọ táwà tó sórí rẹ̀ lọ́ba lúmọ̀ wà láwà àti gbàgbé ti wá bẹ̀rẹ̀ wà láì òun lọ́wọ́ sí àbúkọ́ ìsì tí ọlọ́run lọ sí ọ̀dọ̀ Muhammad ó mọ̀ fẹ́ lọ gbà ìsìlámù ni gbogbo nǹkan ní fíìmù ìṣòdì ẹ̀ tí bàtí ìṣòdì ẹ̀ yóò tó yí sí àbúkọ́ ìdìbò kò sí ń tọ́ fẹ́ sọ fún ẹ̀ ń lọ àbúláì fún báyọ̀ sọ rẹ̀ àbúkọ́ ìṣòdì ẹ̀ ó mọ̀ tó fẹ́ẹ̀rẹ̀ tó lẹ́mì rí ọ̀dà mọ́ mọ̀ pọ̀lọpọ̀lọ ni wọ́n náà sóòtú bá ní mọ́ sàdéhùn ó ní mo fẹ́ gbà nǹkan lọ́dọ̀ rẹ̀ sóò fún mi ó ní sọ ó ní sọ ọ̀bá lọ́dọ̀ Muhammad mo gbà sílámù lónìí sọ fún wípé àbòbílì ní ṣáàrọ̀ tòsánà sọ pé kánà bí òfin bí oṣù kàbọ̀dọ̀ kan ọmọ fi rò ó ní ṣe bí ọ ìtún bẹ̀rẹ̀ mi ká bẹ̀rẹ̀ mi ní ta ó ní ṣe bẹ́ẹ̀ ó ní ti gbọ́ ọmọ sàfẹ́ràn ó ń bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan àdìsí sára yìí sọ́wọ́ gbàtàmù bẹ́rẹ̀ ní ànàbí àbògírí ní sára fún mi bí èyí àti tí máa fi òkú ọ̀padà mẹ́gbà tí èkó sí méjì mẹ́ta bó ṣe bẹ̀rẹ̀ ààrẹ ààrẹ náà lọ́wọ́ lọ kòtò bí mò sí bẹ́ẹ̀ dá ti di àdínà gbogbo fóònù náà olù gbogbo àwọn ilé ìta wá rí ní wọ́n ń jáwọ̀ ọmọ ọmọ wípé ọba dídà máa rọrẹ́ rò wá ẹni sọ wá mọ̀ọ́mọ̀ kílíà rẹ̀ jù tó fẹnu ẹ̀ sọ pé àà ìsìláàmù yìí ọlọ́run ló yọ tí ò jẹ́ ọgbọ́n máa lọ òun náà ni àtùfẹ́yì àdáwọ́sí àtùfẹ́yì wà dáàpọ̀ àtùfẹ́yì dáa tùfẹ́yì rí nígbà tó tí tí àwọn Kùrẹ́ṣì rí wípé tẹ́lùgbà tí báwọn èèyàn sọ̀rọ̀ àgàgà wọn àjòjì wájú mẹ́ka ọ̀tọ̀mẹ́tíkà lè wọ́n gbà síláàmù ni wọ́n kà change ọ̀rọ̀ ni a bá ti débi kàbá ẹ sọ́ra o gbogbo àtúntọ̀ wá ní ọlọ́run ẹ̀yìn ọmọ tí ń ṣẹlẹ̀ sí yóò ọ̀kan ní ọmọ wa náà ní o kìí sọmọ ọlọ́mọ kìí sọmọ àtàwó kọ́dà ilé àti ìrìnà o ẹni máa gbọ́rọ̀ nẹ̀kọ́ máa tó o wọ́n ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀ ní o kìrìkà ah, ah, wà dìdì pé àwọn èèyàn kan tí ẹ̀fẹ́ gbọ́dárí sọ àwọn èèyàn kan bẹ̀tọ́tọ́ wípé kí náà fẹ́ ṣe wọ́n wà jáwò gbogbo etí inú wọn ni àtùfẹ́ ìlú wa tùfẹ́ ìlú náà lóòsá ìjáwò gbogbo etí tùfẹ́ ìlú sì máa kọrin ó tún ó bóyìí ó sì láàkáyì ó ló bá dìjọ́ kan ohun tó fi sípẹ̀ dáadáa mo lè gbọ́ nígbà kó ọkàn bá kan rẹ̀ wá tùfẹ́ ìlú ìṣẹ́ òbẹ̀ gbọ́n sí ẹni yìí ká tó ọba tẹ̀ gbọ́ tí ọba ti ẹ lọ́rùn wà lọ́rùn ẹ̀ ọba jọ ọba bá mu wà lè gbà kó lórí ẹ̀dùn tó tọ́ kò yẹ kí wọ́n sọ fún ẹgbẹ́ má gbọ́rọ̀ tí mo fi fi ǹjẹ́ yọ kí ló jẹ́ sí pé mo jẹ́ ní bá ń súnmọ́ nàbí ìsì ọlọ́mọ àgbẹ̀kọ̀ ní ìsì ẹ̀mí rẹ̀ mo sì ọba sálámà ti jà ìríyà amọ̀sọ̀rọ̀ àhàyè أخو العرب أنا بني أرى لقد أبدلني الله بتحية خير من تحيتك ولو أنت فيلم نكي كي تودا بذكير له السلام عليك. قولوا لنا بدأ تفهموا يبقى أنت تقرصوا مسيب بسلامه nígbò gbà islam àníbì ní lọ mọ́ sọ fáwọn èèyàn rẹ̀ àwọn jáwọ́sù ó ní mo ti gba tẹ́nu lọ́bà kọ̀ọ̀yọ́ rẹ̀ àwọn jáwọ́sù wọ́n ní kí ló ló mú wa ọlọ́run ti gbá nàbí gbẹ̀yìn gbẹ̀jáde ìsìlámù mọ̀ ní ìfọ̀kàbalẹ̀ ní káma dàbí pọ̀ káma ìdóògùn mọ́ káma máa pé àwọn oríbalẹ̀ fún kábẹ̀lẹ̀ ní ọlọ́run káma máa ṣe dìnnà káma máa pà ó ní sọ ọmọ ń tọ́ gbajúgbajà láàrin wa bíi táà lè fílẹ̀ láìpẹ́ ni zina ni o àwọn adáwọ̀sù ìmọ̀ ẹ̀ gbogbo sọ́sọ́ ìzìnà náà wà ní ọdọ́rí gábà jẹmọ́ orígbùkú nǹkan nínú ayé àti gbogbo wọn láti fi ohun kan sọ àti gbogbo wà tí ẹ bá bẹ̀rẹ̀ wà lápẹ̀lú tufẹ́ ìrìn wọn tó kẹ́ẹ̀kọ́ lọba wá sí maka ọba ní ìrìn ànábì ìrìn àdáwùsàn kọjá abàdì ọ̀mtánà àjì àwọn ọwọ́ bá ń sàdúrà sí àmì kódà mo dààmú lórí wọn pọ̀ bá ń tamọ́ rí ṣwá fún ẹlé pè tàbí ìbá tẹ́wọ́ ní fẹ́ sí Allahumma ìlú ìdáwọ́sàn wá ìbí ọlọ́mbá ní pàǹpọ́ fún àwọn dáwọ́sù lẹ́mì dán padà sínú ìsìlámù ọ̀bẹ̀rẹ̀dà bá ń dá tí ní sọ́bọ̀ bá ní wí sí sára bí ó wèrè àbí ìwú gbóló lẹ́ẹ̀mẹ́ta àdúgbò wá ní dáwọ́sù tó padà dáwọ́sù tòfẹ́ ìlú àbí ó sì fún mi ní àpẹẹrẹ tí wọ́n ìmọ̀ nípa náà àbí wá ṣáàdù àpọ̀ ọ̀pá rẹ̀ tó múlọ ìmọ̀lẹ̀ kan bọ̀ sórí ẹ̀ òdodo ọ̀pá rẹ̀ bí wọ́n ṣe fún rí padà lẹ́lẹ́ẹ̀kejì ọkùnrin ìwé ti lọ́kọ́ padà gbogbo wọn náà padà rẹ̀ bí ṣàdúrà ní abágbà ìsìlámù nínú àwọn oríire tí tùfẹ́ ìrìnṣẹ́ ìlàbú ìrọ́rọ̀ tó jẹ́ bàbá gbogbo aládé ìwà wà torí dáwókí ni ẹnìkan wá bẹ ẹ̀kọ́ láti ẹ̀jẹ́ tí a fi máa mọ̀ wípé gbogbo nǹkan náà ti ṣe fún aláwàtà àbájá jẹ́ mùsùlùmí à ń pè ní jábálátù ibùnú àìhámi jábálátù ọba ní ọkàntà lọ́ba ọkà jókòó ní bá ń ronú ìsìlámù bá kó sẹ́lẹ̀ ẹ̀mí ó fà àwọn ẹ̀mẹ́wà rẹ̀ wọ́n bá sọ̀rọ̀ ọba kí lè fẹ́ gbẹ́wọ̀n ìsìlámù ah, náà bá pàṣẹ ìlú wọ́n bá bá pàṣẹ ìṣẹ́ àtọ́ba gbọ́ pẹ́ jábálà ní ẹjẹ́ máa lọ mẹ̀tínà torí pé tẹ́sì ìbá fẹ́ yé wa á sọ mọ́ bí tẹ́sì wà ní o ká lọ gbàlúbà wọn lẹ́sìn gẹ́gẹ́ ẹwà máa múra wọ́n ní kẹsì kẹsì kalẹ̀ wọ́n náà ti kẹsì kalẹ̀ wọ́n sì rí èèyàn 500 gẹ̀ẹ́gẹ̀ẹ́sì tí wọ́n tẹ̀lé wọ́n tó fẹ́ gbà fìlámù ó fàwọn èèyàn lẹ́sì wọ́n máa máa darí ìlú lọ lọ́bá dìde mo bá ń bọ̀ ní ọjọ́ tí jábálà àtàwọn èèyàn fáfọ́ mẹ́ yìí torí pé gbọ́dọ̀ náà gbòójì ọmọ ìsìlámù jẹ wọ́n múra kẹjọkẹjọ àlùkìbá ńlá bọ́ ẹ iṣẹ́ pẹ̀sọ̀ sí ẹ̀sìn wọn jẹ́ ọfẹ́ ìtẹ́lò ní ìfi ṣe bísínẹ́sì dákọlù ní madinata láti yẹ́pọ̀ ahàtùn fi bẹ́ẹ̀sì ní buyúti madina ilà wà ọ̀rọ̀jà yàtà àjàbí ń kúrò ilẹ̀ yìí hátà sí bí yàrá nìta kò sí inú ilé kan ní madina táwọn òbí bóde àwọn obìnrin bóde àwọn ọmọ wẹrẹ àwọn ọmọ wẹrẹ ń wò ní pé ìwé ìwọ̀n yóò sí ẹ̀sọ̀ pé yóò yà wà lẹ́nu nítorí pé kò sí irú ẹ̀nú ẹ̀sìn wa irú àwọn ọkùnrin oníwà fi kọ́ ọrùn yóò gbogbo ya ẹ láì ṣe ṣe ní ajá gbogbo ẹ̀ sáti dẹ̀mbọ̀ ní gbogbo mọ̀ nínú ọ̀rọ̀ àìyàn àbẹ̀rẹ̀ ìṣòwò abẹ́rẹ́ ìbọ̀kúnlé ibo nílé pírẹ́sẹ̀ntì ó ní ìgbà àbájú nígbà dé iná bẹ̀rẹ̀ súnmọ́ mà ní ìyá àmìrọ̀ mọ́kúnlé òun ni lápọ́já wọn bàbá báyìí ọba ìgbà bàbá yóò ní jí iná ilẹ̀ ikú mùsùlùmí àwọn àgbà ìsìlámù ni ó mọ́rùbá ní ó ti dá ìsáwò ikọ̀ wà lè tó ọba sí ní in atlanton lọ́kà máa lànà wà àlẹ́ìkà máa àlẹ́ìrẹ ibi jẹ́ ìbámu náà gbogbo tó jẹ́ tọ́ ọ̀rẹ́ tó jẹ́ tọ́ sí àná àjọrí bákan mẹ́ wọ́n lékún díẹ̀díẹ̀díẹ̀ wọ́n má lùwà láti díẹ̀díẹ̀ wọ́n kí ọ̀run déédéé gbogbo nǹkan wọ̀ lọ́rùn ní ìjọba làbájọ́ kò jọ kan lọ́ba gbọ́ pọ̀ ah, kí ló dé tí mọ́jì náà rọ́bà yìí fún ah, à àti bọ́sí mọ́sí bùlá hajj fa àmì yóò hajj jù náà wọ́n ní àsìkò hajj ti tó báyìí kọ́dà àmìlú lùmìnir ní máa ń lè jà pẹ̀lú ó ní kí ń jẹba àwọn lára òkú ẹ̀sìn islamu náà ni ẹ̀ka ó ah, ní sí tó ń bàbá àmìlú sọ̀rọ̀ tí ẹ̀rẹ̀ yọ̀dá káwọn náà tẹ̀lé wọn lọ́wọ́ ọba ọmọ sọ̀rọ̀ ẹ̀ tẹ̀lé àti mọ́sílà ọ̀nà àkágbà pẹ̀lú àwọn náà sì ájì wọ́n tí mẹ́kọ́ rẹ̀ tí a ìdí maka nǹkan kún sí bàdá ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ fàbẹ́ ìlú ma yẹ túnkù jábàlá bẹ̀rẹ̀ jábàlá ìdí títí ń ṣe títí yípo ní ọlọ́run fàwáfíà ìdárọ̀hú ìdárù etí asọ́nsálẹ̀ lábàrún ìbẹ̀ hùdúbà ẹ̀dà ìyàtọ̀ mìíràn ní kúrúbà àti ìdára mo fẹ́ sí àtẹ̀lẹ́ ní ṣùgbọ́n mo rí pé ẹgbẹ́ mi ló pín pé olùkọ́ ni mí mo ti àgbẹ̀rù pé kíláàsì kan mọ́ wa láìláìláìláìlá tìzáárì ọkùnrin kan ni mímà ní tìzáárọ̀ aláìními aṣọ ohun ẹ̀kọ́jú aṣọ gidi kò jẹ kìsà oníwọ̀n ti tọ̀wáfù tọ̀wọ́sẹ̀ ìjárọ̀ jábálà lọ́ba tí kọmọmọ́gán lọ́ba tí aṣọ jábálà mọ̀lẹ́ Hmm. ọwọ́ tí jábá ló gbé òkè báyìí fún ìgbàjú àfi wọ́ì fàáṣàmà áńkàlì ìzàrí lọ bá rán ẹni ìnímú ìgbẹ́gbẹ́ sádọ̀dọ̀ àdúrà ìmòmìnì ẹwùn tó tún ká káàkiri ọmọ ìkórí jábá láàrin ah fàṣàdì àwọn àmì ìmòmìnì mọ́ ní tó lóṣù kọ́kọ́ èmìrì lèmọ́nà àtàfọ́ta wájí àkí hátà ìṣẹ́mta àǹfà bóòlù sí lè gbá ọmọ ìyá rẹ̀ lójú ẹgbọ́ bí wọ́n jùlọ sọ̀rọ̀ tó fi wá rún mú ó ní ọmọ ìyá òun lójú sí ọmọ ìyá rẹ̀ ní lè lè kìí Umaru ni ìmọ̀ àǹtùrbíyàwó wà nílà àkọ́sùmí ọ̀yọ́ náà ni ó owó sí nǹkan tí orí èyí fún tàbí kí a gbẹ̀sàn pé kò ní ò gbọ́ ní ojú kí ni mo yàn kó ti tẹ̀lé ọ̀pàá ó ní yóò tẹ́sùmí ní wà á tẹ́bẹ́lì kan ọkùnrin olùsẹ́ àrẹ ìyọ́ ọ̀sẹ̀ ọba mọ́lẹ̀ ọbọ̀ wà lójú

bákan kan náà ní láàtẹ̀ dúdú ìlà àbìtẹ́wà tó bá jùlọ báyìí ìbẹ̀rù ọlọ́run àti jùlọ àti mayan àmàbíbẹ̀rù ọlọ́run ọpọ̀jù bí ṣe ọ̀pọ̀jù fún di èyí wọ́n gbẹ̀sẹ̀ lára rẹ̀ ní ẹ̀rì wípé gbogbo àwọn tí ń takò

àwọn ògbóró rẹ̀ owó olúwa ló mú wa o. bó bá ti dé ọ̀dọ̀ olúwa ìṣe ni owó náà ti máa ń kó ní bó wà tẹ́lẹ̀. ẹ̀yọ̀ gbogbo àwọn nǹkan wọ́n wọ́n jábánà mẹ́bà ń sọ ọdún nímọ̀rù ní tó ní gbogbo ọ̀sọ̀ kọ̀ọ̀kan ọ̀yọ̀nú náà ni pé déédéé díyà tí ó tọ́ bà sàn á sọ fún ọ tó fún tààrí tó ọba wọn kò lè ṣe yún ìwọ náà ó gbé ojú rẹ dúró wọn gbọ́ lágbàgbọ́ ó ní ah, ah. ìdá àríwú ìlàdí ilé ìdí ti sáàbò rẹ̀ ìmọ́rò ní orí rẹ̀ dà orí torí kéjì ànábì ni máa ń bá dẹ́lá dé náà fọ́kùtùlù àwọn àdéhìsì àbùkátà káwọn mímọ̀ wọ́n máa bá nínú odidi ààyè láti máa sàràyè rẹ̀ máa ń bá dẹ́lá dé náà káti bí ìwé Islamic country lódìdí ẹnìkẹ́kẹ́ jìjọ́ kàtàbá ní òun kírùn-ún òun ó sì máa gbébí olóòrùn ah, jẹ́rù ọ̀sẹ̀lẹ̀ sí aláìlẹ́ kí ní àwọn adé wọ́n bá sọ ọ̀rọ̀ tí wọ́n náà anábìnrin ẹ̀gbọ́dọ̀ wúrùn tó ṣẹ̀ sí ẹ̀yìn ilẹ̀ lágbára nílù tí ó tẹ̀lú rẹ̀ pẹ̀lú yí tí ó sì wà lákàkán ju wípé kẹsọ wípé eléyìí ò lè sẹ́kù sáànù wa lọ ẹ̀pá tàbí wí oore ló ṣe fún gbogbo ayé àtàwà mùsùlùmí kínìdì ẹ máa wo àwọn àbùsí tí ń tẹ̀lé ọ̀gbìn wọ́n ah wọ́n mọ̀ tí pọ̀ lórí bukiri kan ẹ̀ẹ́ nígbà ah, wọn àwọn ní lẹ́fẹ̀ẹ́ ìkújọ́ mẹ́ta ní apáwọ́ ẹ̀mù ti mọ̀ pé wọ́n pa bóò náà ti lè dìkáàmù àfúgbà ah, tó dìkáàmù fún òṣìṣẹ́ ìgbà yẹkẹ ayé ọmọ fún ní ẹ̀kìlì àwọn tí wọ́n pa náà ti ọba padà mọ̀ wọ́n wọ́n ní olọ́parẹ́ o ìkọ́ tàbí ti wà lówẹ́ lórí rádaràdà tọ́lọ́mọ̀bọ̀ sáyẹ̀ lórí ayé ẹnìkankan tó sì dé ń ti ẹ̀ ọ̀sáàtù ah, ẹgbẹ́ gbọ́ ọ̀nà kọjá ní union àdájí ọmọ ohun ìbọn tó táwọn èèyàn sí àà nígbàtí ìpẹ́ ẹ̀sẹ̀ wà mẹ́tọ̀ ọ̀sẹ̀ union náà wọ́n rọrùn nature ẹ̀wọ̀n ìgbàgbẹ́ mọ́ta gọ́mẹ́ ní ọmọ jẹ́rí nature ni ọlọ́run jama'a mọ́ wà orí ẹ̀ lórí program ọ̀kan bá rẹ̀ nígbà rebecca jìnà púpọ̀ rẹ̀ dìbòrà láìpù sí ilẹ̀ program gbóntọ́ sí bèèrè lọ wọ́n ni ẹjọ́ gẹ́bí Islam ṣe bí wọ́n ṣe pa dìbòrà ìyẹn tó dáa nǹkan kan kíkà ní ẹ̀sẹ̀ sòrò kí n dìbò láti lọ́lọ́gbò àdàbí sàrásàlá méjì ní ìdàgbẹ́ yìí dèbòrà ọ̀tọ̀ síkú àwọn tí wọ́n pa ní ọ̀kà mistake àwọn kan wọ́n pa ìjọba ní ọ̀pá ṣùgbọ́n àwọn kankan máa ń bẹ tí máa ń ṣẹlẹ̀ tí ó wà out of profession ìní tó ṣẹlẹ̀ sí wọn ẹ̀rọ ọmọlọ́wọ́ bá àtijọ́ kírùn mọ́tàlá àti tán labábórì labárọ̀kan náà máa yá wa mùsùlùmí ní bá ń bá kìrìsìtẹ́nì kan sọ̀rọ̀ ní gbẹgbẹ́ ní ọjọ́ ìjọ àdàbí ìsáwò ló gbé kí gánà tí wọ́n bá yọ jẹ́ pòrò jẹ́ òkú kí ní ó kù mo láwà gangan lákọ̀ọ́kọ́ nàdámù àjọṣùn òtẹ́ ni ah, ó adébí wa àti ìsọ́pù tí èyí sẹ́ni ọba bá bú ànàbí ìsá nínú wa ẹ dị bá wá bú jésù kìláàtì àtọ́bùnmù àmà kìláàtì mo ní kí débòrò àbá gan in tí mẹ́ta ní pé ẹ bá bú ìyá àti bàbá rẹ̀ kí wọ́n pa ìyá àti bàbá rẹ̀ kí wọ́n tó àwọn ànàbí ọlọ́run

ọlọ́run lọ báràkì àwọn tó jẹ́ àwọn tó wà gún fẹ́ǹsì ogun kí ogun fẹ́ǹsì ọwọ́ amú katapọ́t ọ̀gá iná ń dà bí ó sì ẹ̀yìn tó mú kò ní à ní ń ta ẹni àwọ̀ eléyìí máa mí ilé rẹ̀ jẹ̀mọ́ra èyí tó pọ̀ a máa wọ ẹ̀ wọ́n kọ̀ sára àjọ out of bank ẹni gbogbo owó sì gbà bẹ́ẹ̀ pé ní ah, for staff only àtàbùrò ah, ah, ibi o kí ní kọ̀ọ̀kan bọ́ọ̀lù ti bẹ́ẹ̀ náà kalẹ̀ mo ní ẹwà ń ba ní oúnjẹ lórí ìgbẹ́ ọ̀pá ìdìbòrà ẹ̀ bá ń jẹ́ lórí pé ń bo ìdìbòrà lọ ìdìbòrà ti tó lọ lónìí àwọn dàlúdàlúgbùnù kọ́ lórí mọ́ ẹwà máa wè mọ́ lọ́n ah, lọ kọ́ wá jú bí àsìkò díẹ̀ lọ ní Yúróòpù gbogbo wọn wá panupọ̀ pé àbákan ti dòfin o gbogbo ẹ̀ báyìí bú prófẹ́tì báyìí subhanahu wa ta'ala ala kulli

lẹ́kẹ́ náà ní kápẹ́ tó ń fẹ́ nìyẹn kò sí problem no problem. ọ̀sá àtùkà ń bẹ̀ ohun àtàwọn yẹn sábà kóra wọn jọ lóòrù ní abá ti ní ti fàhárọ̀bù maka ní abá jáde kó maka ń bá sálọ ìlà ru arúgbìhùn ní kìsìn pàníyà ń bá sálọ rí. fàtàlẹ́ sọ̀rọ̀ ìjẹ̀lẹ̀ yẹn wọ́n bá lọ gbèsè kìrìsìtẹ́nì wọ́n di wọ́n kàn jìnà àpọ́n jẹ́ sí bá nílẹ̀ ológo òyìnbó wa pẹ́lá sọ pẹ̀lú àwọn àǹgẹ́lì yìí mú ṣàgbogbo àdàdà tí ọmọ ìdígbù nígbọ̀ pẹ́ jabalà ronú fàtàdà kára àyàmù ìsìláàmì tó bá ń lẹ́sí gbogbo àtọ́gbà ní islam pé àà tó ń ti bàjẹ́ hmm. hmm. orí ló ń wà ládé orí ló ń fi ilẹ̀ yìí àwọn tí ti dá díẹ̀ jókò wọ́n ti dá lọ́lá wọ́n ti dá nígbà wọ́n ti dá ráwọ̀ pé tọ́bẹ̀ gbogbo tí ó rùn tọ́bẹ̀ sọ́ọ̀tà تنصرت الأشراف من عال العقمة تنصرت الأشراف نار الأقمة ومن كان فيها لو صبرت لها ضرر وما كان فيها لو صبرت لها ضرر وما كان فيها لو صبرت لها ضرر fàyà lẹ́yìnlá ní lámùtẹ̀lì dí ní omi ó ní à ẹwà owó ẹni abíyì alọ́gbà ẹ̀sẹ̀ kiri yóò min ari na kọmàtí nítorí pé àrùn wípé ẹ̀kẹ́ ọba wa tí wọ́n bá gbẹ̀ẹ̀sán lára wa bẹ́ẹ̀ sì ni ilé ìsí ìṣe nǹkan tó yẹ kí a torí ẹ̀fẹ̀ sí ọlọ́run bá lẹ̀ wù hmm. tàkà náfà ní fi alàjá dún wà ní àkówà tún wàyà aláìsà ní lẹ́mùsílà kọ́lù ìsìnlẹ̀ ní kọ́lá lè rúmọ̀rọ̀ áàkì ní ta kí ìsì padà ti bí tí rúmọ̀rù bá mi sọ wàyà aláìsà mi láǹtẹ̀lídínì wàyà èyí sẹ́ni àkíyà ní ọmọ bìnrin ó sì pé mi o mo fẹ́ fẹ́ tó gbá mi mú. kèrè kí àdúgbò kù mi ó pé mi o wàyà aláìka ni àrò àìmọ̀ ọ̀bọ̀ bí kọ̀ fọ̀rọ̀ tí ń. kódà kí ìsìlámù wọ́n rọ̀ mi lónìí wọ́n wá sọ pé ìtọ́sẹ̀lẹ̀ ìjọ́nà náà lọ́sọ mi dolo ṣùgbọ́n kó ní ìsìlámù owó rẹ̀ tí mo wá ní ìfọwádẹ́ sí ń ó sì pé mi o wàyà بالشام عدنا معيشة يقول قريبا أجالس قومي ذايب السمع والبصر أجالس قومي ذايب السمع والبصر أجالس قومي ذايب السمع والبصر أجالس قومي Dáàrìbá sàmọ̀ ìwọlé bá bọ́ ní. À níbi tí tó ń tàdé, kí n sì wà wọ́n ní ṣáàmù, kí wọ́n jẹ́ fún ìsìláàmù yìí mọ̀ wà. Ṣùgbọ́n torí pé mà wọ́n ní ìsìláàmù yìí, ìdàrújẹ́ mú mi pé wọ́n gbẹ̀sẹ̀ lára ní tí mo jọba gbòkùnrin wọ́n mi lẹ̀. Mo wá jẹ́ ní tọ́jẹ́ wípé ìsìláàmù èkó lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n torí pé ìsìláàmù èkó lọ́wọ́ mi, mo dẹ̀ tí ó mọ̀dẹ̀ntí ò lè ti mọ́ wọ́n sọ̀rọ̀ bára láti bá mọ́jọ́ bá tẹ́lẹ̀ ṣùgbọ́n ìsìláàmù wá pẹ̀lú mi ó pé mi ju tójú mi lónìí lọ. ó kó àwọn èèyàn wọlé ó kó wọn jáde padà. ó kó àwọn èèyàn wọlé ó tún kó wọn jáde. fàmáta bílíkì sàǹtàníyà nàkàrọ̀ níyà bó ṣe kú sínú kìtìkìtì. alhamdulillahi ìlànà yàtí ní àjálí àtàkàbẹ̀ẹ́dùmínà lè الإسلام سربالا حتى اكتفيت من الإسلام سربالا ọkùnrin fọ́lọ̀mù ọ̀kan àwọn àgbà olórí tó gbà sílámù ó mọ̀rùn wá ní bóò ṣe máa kọ ní jọ náà tó kọ ní àwọn olóòsọ fún ọkùnrin náà Hmm. ìjọ́dún lọ́rùn ọwá ní ọ̀pẹ́ ní fọ́lọ́ ọba. alhamdulillahi ìdí lámúyà àti ní ajáde. yóò jọ jẹ́ pẹ́lẹ́ ìgbà mo kú tẹ́ mo tó rí ìsìlámù mo kó rí ìsìlámù lẹ́sìn. alhamdulillahi ìdí lámúyà àti ní ajáde. ọba tí yóò jọ jẹ́ pé ẹ̀yìn ìgbà tí wọ́n gbé mi lọ lóòsàárè mo wá jẹ́ lóòsàárè mo rí ah, ah, ààrùn àti Àṣà kìtà báyìí mi náà lè ìsìlá àmì sí rí bá lá. Kò jẹ́ kúkẹ́ yàtọ̀ sáàmù sọ̀rọ̀ tèmi náà. Ní tí mò ń dúpẹ́ tó pé mo gba ìsìláàmù lẹ́ni tí ò tí ìkù. Jàmáà tó bá wá jẹ́ wípé a ti mọ̀ pé kìí ṣẹgbẹ́ pẹ́sẹ́ntì tí ìbá sí mùsùlùmí o pẹ́sẹ́ntì ọ̀nà bá jẹ́ mùsùlùmí àhán ó ju ẹni tí òun jẹ́ pẹ́sẹ́ntì tó ń jẹ́ mùsùlùmí lọ yàtọ̀ sí àwọn àfẹ́ẹ̀sì ní ẹdùgbò gbóǹkálukú lọ nítorí pé tọ́lọ ń gbé sọ́dọ̀ ọ̀tí tí wọn mọ́ ìsìláàmù kò sẹ́ntó àwọn yorùbá jàmáà tàbá ti wá ilé ajẹ́ pé kí láàmà fi sáfọ́bà dẹ́dà onú ẹ̀ ní pé lókèrò mìnàtàmíì àápọ̀ lẹ́yìn tí ọmọ dúpẹ́ ọbàdẹ́dà ń bí ọ̀ nínú àdàní kẹsì rí ẹ̀ àti ìwúwe kí láàrù ìsìláàmù náà lè o jẹ́ àṣọ rẹ̀ o sọ́dọ̀ rẹ̀ gbogbo tí ma mú wọn padà lọ́nà má jẹ káwò rí sí ìfò kọlù ṣẹ̀tọ́n à ní sí rádù àbáhùn mẹ́jọ ebí mọ́tì ń fún ọ̀pọ̀ nọ́mbà wa bèèrè pé ọ̀dà rẹ̀ yọ́n ọ̀gá ìsáṣẹ́ mẹ́gbẹ̀ ìṣùgbì pé ah, ráwọ́ oṣù kọ́ lẹ́gbọ̀n tó fẹ́ mẹ́gbẹ̀ ìrìn ìbọ́ ní kò lọ lọ́nà jẹ́ ìsìláàmù rí o iní máa wà lọ́wọ́ èèyàn táyé tí máa ṣe bí gbogbo ayé lẹ́yìn ní ah, yóò sì máa ṣe bí olówó ah, àfọwọ́kọ́ ní ìyá nígbàdáwọn bọ́ọ̀sì láàpù yìí dáadáa afọ́ àwọn ń sọ ṣe mọ̀ pé inú ìyá máa dùn tí ó máa dárìn nù pálọ̀ rẹ̀ tí ó máa yan pé ọba nìmi mùsùlùmí náà láàrin wà tọ́lọ́ rẹ̀ afáàníwà mi máa záádà ní ajára ń wà tí a wà mí máa záádà ní ajára ń wà sí tún wà وكدت بأقمصي أطوف ريا دخولي تحت قولك يا عبادي دخولي تحت قولك يا عبادي وأن صيرت أحمد لي نبيا وأن صيرت أحمد لي نبيا وأن صيرت أحمد لي نبيا وَصَيَّرْتَ أَحْمَدًا نَبِيًّا أَفَنُوَ مِمَّا زَادَنِي أَجَبًا وَزَادَنِي شَرَفًا وَزِيًّا Afọ́nù tí máa ń dẹ́mi kú, tí nìkan máa ń wò pé àbí ìlú ní ní èéṣẹ́ ní ẹ̀yìn ní èéṣẹ́ ní kọ̀rọ̀. Wàdíyà àti tí máa ń mú mi máa ń rìn lọ bọ̀ nínú ilé lọ́pọ̀lọpọ̀ bàbá mi wàkìtù bí a kù sí ákìtì bẹ́ẹ̀bí ẹsẹ̀ wa níbi ẹ̀gbẹ́ àtẹ́rẹ́sẹ̀ ó ní ibi tínú mi máa ń dùn dé ìmọ̀ dàbí kí n na ẹsẹ̀ ní báyìí ìràwọ̀ ọ̀sùnrọ̀ yá kí máa fẹsẹ̀ mi kàn wọ́n pé kí anya ń ṣe yín nígbà inú mi ń dùn nígbà ẹ dára yín lápá èlé dára pa ẹ kàn lọ́rùn alẹ́ ẹjẹ́ máa fẹsẹ̀ kẹ́yìn ìràwọ̀ sí mẹ́ńtẹ́mà náà ó ní kí ló fà dùkúlé tàtàkọ́ọ̀lì ìgbàyà ìbáàdì ọwọ́ pé tí wọ́n lọ́wọ́ máa sọ wípé ẹ̀yí ẹrú mi tẹ́ ìjọ́sì fún mi lórílẹ̀ ìgbà tó jẹ́ kanú wọn tàtàkọ́ọ̀lì ìgbàyà ìbáàdì kí ní bẹ̀rẹ̀ ìjọ́ وأن صيرت أحمد نبيا nígbàtí àti wọ́n níta alàbẹ̀bí ànábì ìlò tó wá fún mi ní ànábì sallallahu alaihi wasallam ànábì tó níta jíjù ànábì ìgbẹ̀yìn ìgbà tí ó tọ́ta nínú ìmọ̀lẹ́ yẹn ìgbà tá a bá tó ń fi ìsìláàmù yìí àti first degree ni second degree ni third degree ni kọ́dà ó ti di reader inú ò ti di analytic professor ó ti kíní kan wọ́n pa káàkùn gbogbo èjìrè ké sí ìjú táàkì lọ. ìwọ̀tọ̀ ajọ́ ma mùsùlùmí gidi ló bẹ̀rẹ̀ yàtọ̀ sípé náà pàǹtì làtọ́ ni máa wọ̀ níbi tó kàwé dé báyìí bra àti pàǹtì nìkan ni máa wọ̀ káàkiri lẹ́nu ẹ̀ ah, wá káyé ìhùn sí ìgbàgbọ́n kí mi ò ti àchíbi mo fẹ́ àchíbi àhàhà sí ìsáàbù náà rẹ̀ ó sì tún àti ìtìjẹ náà lọ wẹ́rẹ́wẹ́ gbogbo tí ìjọba ní lọ́wọ́ tí èsì mùsùlùmí tí wọ́n ń wù tí ó kàn rẹ̀ tí wọ́n ń sọ fún pé ìsìláàmù ni òfìjẹ́ kó ní bó ṣe ní ohun ọ̀kan náà máa yà kọ́lọ̀ bá ń bọ́ tó lẹ́nu ní kí yóò tètè máa fi ah, ó kàn rúgbọ ẹni ọmọ wọn náà láyé gbogbo àwọn opportunity kan bẹ tó ti sílẹ̀ fún tí pé kápòhùn sí ìgbọ́sàmù èdè eléyìí tẹ́mà tí wọ́n bá ti ní gbogbo àwọn nǹkan ẹ̀tán tó ti gbogbo ẹjọ́ tó ń sa gbogbo ẹjọ́ tó ìyá àyàn náà mú tú bá padà ó ìyá àdánù súnmà inú sí tẹ́bùjọ tí ọmọ ẹlùmú bó ti nínú ẹwà bá ń sọ bó ń tàn wípé ẹdì ẹ tí wọ́n fi mú kọ̀lọ̀kọ̀lọ̀ kì í jẹ́ bí ẹmọ́ àkòlèdé àjẹmọ́ kọ́dà kọ̀mọ́kù jẹ̀gbẹ̀lọ́ òpìlẹ̀ kú ní ló fún mọ́ ọpọlọ ṣùgbọ́n tí ó bà kú adẹ́gbọ́ báyẹ̀ lára rẹ̀ mọ̀ ohun tí ó ń là pamọ́ tí ó ń lẹ̀ jẹ́mà ní ẹjọ́ gbogbo àwọn ẹgbẹ̀ ẹ̀ṣẹ́ alóhùn kọ́lọ̀kọ̀lẹ̀ olóòrùn wọ́n sì lu ẹ̀dìọ̀n láti mú ẹ̀dì ẹ̀kọ́ náà jẹ̀má lọ́dọ̀ àwọn onílàákàyè wọ́n gbà kò lè pé mọ́ hmm. ọlọ́run jọ sánúwà ìsìláàmù yìí di alimudele o di ata sórí ẹni ìjọ àbáṣe pàdé rẹ̀ mọ́ sọ̀rọ̀ wà ní wábàdá aláhùn mìíràn lọ máa ń lámì àkóónú ya ṣẹ̀kìbó wọn kò rọ́dọ̀ náà tó tọ́ ṣùgbọ́n bí ń rò páwọn ó ti bẹ̀rù wọn wọn ò bá ń bẹ̀rù àwọn àìlú àwọn sálàf nínú sọ̀hábà àtàwọn afẹ́ẹ̀sìn wọ́n èṣù náà dálọ́gbọ́n láti gbà kúrò wọn kálukú ọba ní àdákùn mọ́jì àhásọwọ́ ṣẹ̀tán látara àlàáfíà mọ́jì àhásọwọ́ rẹ̀ látara àájẹ ààbò mọ́jì àhásọwọ́ rẹ̀ inú ilé wa mọ́jì ọ̀dáwò mọ́jì kọ́ jẹ́ wípé inú ẹ̀wọ̀n ẹ̀mí láti máa tayé àjọ pàdé mọ́sálẹ́ kalùbọ́mà rẹ̀ rẹ̀ òun sì máa sọkọ́ gbogbo ẹ̀yìn náà lẹ́kùtọ́ ọkọ̀dún mọ́sí àti ah, ìsúnmọ́lọ́ ni ìrọ̀lẹ̀ òní wà rúrú ni ọlọ́gbọ́ sọ̀rọ̀ wà bẹ́ẹ̀ mọ́jẹ̀ kì sáàmù mọ́jẹ̀ òkúrò yẹn kọ̀kan wà wà àbíọ̀ nínú àdàmì kẹsì rẹ̀ àwọn ìyàwó wa báwọn gbàgbọ́ ti ẹ̀ náà sínú ìsìlámù bákan náà àwọn ọmọ wa náà mọ́jẹ̀ kí a máa lo àdìjẹ́nà jọba ìṣàmà káàmà wọ́n máa lọ náà mọ́jẹ̀ káwọ̀ máa lọ náà káàmà máa lọ àdìjẹ́nà àtàwà tẹ́ mọ́nà àwọn tẹ́ẹ̀ṣẹ́ lẹ́ mọ́sàá síwálùmọ̀ àdìjẹ́nà lọ sí مش ولا ينجوب بنفسي بحق لا حول ولا قوة إلا بالله العظيم هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم قسما كثيرا والسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله <laughs>